وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته àfi ọpẹ́ الله سبحانه وتعالى Allah subhanahu ني أروي ọba tó fi ìyọ́nú rẹ̀ pawápọ̀ kó má fi ìbínú rẹ̀ tó wá ká kó gbà ní ẹ̀sìn lọ́wọ́ wa kó jẹ́ ká bá níbi tí ó lérè àwọn ọmọ ayé alọ́kùnrin àti lóbìnrin wọ́n ní àwọn asíra pọ̀ gan rẹpẹtẹ tó jẹ́ yí pé àsìkò tá a filẹ̀ kò tó fún àwọn lórí àwọn nǹkan kọ̀ọ̀kan tó lè jẹ́ pé wọ́n jẹ́ muhimmat so nítorí náà wá wò pé inshallah láàárọ̀ yìí ká tó tún tẹ̀síwájú àwọn ìbéèrè kọ̀ọ̀kan tá a bá ní kí ọba adẹ́dà kó fún wa ní ìdáhùn lórí rẹ̀ kó jẹ́ kí àgbọ́yé ẹ̀sìn rẹ̀ kó bọ́ sí ìgbésí ayé wa kó dẹ̀ jẹ́ kí á rí lò ní lílò tí ọba adẹ́dà ó fi gbà wá lẹ́rú pẹ̀lú rẹ̀ ní gbangba ọjọ́ gbẹ̀ndàlkíámà. Nah. báyà ká náà wá láti bí báyìí na ìkínu one one one two. three four aca olùkàlùkù wa ma nọ́mbà rẹ̀ na five six six. an bá wà ní kírun náà. asalaamu alaykum wa rahmatulah. wa aleykum salaam tala barakatu makfaratu. ala jẹ́ ká máa rin ba lórí bi dáadáa. àmì àtẹ̀yìn náà. ala jẹ́ ká ìpínlẹ̀ mi lórí dáadáa. àmì àtẹ̀yìn náà. ẹ jọ mo fẹ́ kí ẹ túbọ̀ ṣàlàyé fún wa lórí bí ẹ̀yin ó ṣe bọ́kàn ẹ̀yin ṣe fà mọ́ àwọn ọmọ èèyàn sí gẹ́gẹ́ bí nǹkan tẹ́ sọ tí mo bá gbọ́ yín yé pé àkọ́kọ́ ọmọ tí ò sí lọ́dọ̀ wa torí àmọ́ condition tó wà lọ́hùn ẹ̀kejì ọmọ tó rẹ̀ ẹ̀kẹta ni ọmọ kékeré tí ò ti bàlágà tó a fẹ́ kẹ́ ẹ ṣàlàyé fún wa dáadáa torí tó gbajúmọ̀ ó ní ti nasaraniya àbí tàwọn Júù tó máa ń sọ pé anabi Yakub ó fẹ́ràn ọmọ kan jù kan lọ so kẹ́ wá ṣàlàyé fún wa dáadáa lórí ẹ̀ kí ó túbọ̀ lè yé wa sí. bẹ́ẹ̀ fáírọ́ọ̀sì yẹn mùsùlùmí nìkan àwọn mùsùlùmí wọ́n forí kó débi pé àfa mi dá ìyà lára ká sọ pé dá ìyà àní sọ pé àfa àwọn tí wọ́n ń pèpè lójú ọ̀nà ẹ̀sìn mi wọ́n ní wọ́n máa ń fi dá wá kà wọ́n ní tá a bá bímọ méjì ká má fẹ́ràn ìkànjù kan lọ ká fi ti yakuba ká fi kọ́ ẹ̀kọ́. E ní tó ṣẹlẹ̀ sí Yusufu ìsọkúsọ ni anabi Yakub kínni sallallahu anabi nàwàdé káwa ṣe ìfẹ́ràn ọmọ kanjọ kan lọ níbi wípé àtọ́jú rẹ̀ jọ kan lọ kí ni òfin tó dé nínú ẹ̀sìn lọ́lọ́m àbòsí kí ni ẹ̀rí rẹ̀ ọ̀kan nínú àwọn sábẹ́ òjíṣẹ́ náà sallallahu alayhi wa alihi wa sallam ọlọ́bọ̀ òjíṣẹ́ náà sallallahu sallam ó ní nǹkan tí mo ní nì mo fẹ́ fún ọmọ mi báyìí mo fẹ́ kó o bá ń jẹ́rìsì kí ló gbà lérò dáadáa ẹni tí ń bá sọ̀rọ̀ sallallahu alayhi wa alihi wa sallam. àtiwájú àtẹ̀yìn àtọkàn àtìta one shot. lọ́ba adẹ́dà gan fúnra ara rẹ̀ ló fi sọ pé láàyè tí kò ní làwà kì í sọ̀rọ̀ fẹ́ nù. in uwa illa wahyu yuha n ta sọ kalẹ̀ fún ni àwa la sọ kalẹ̀ fún. gẹ́gẹ́ bí àpèjúwe ọ̀sán ọjọ́ kan ó ní inna rahal qudus nafatha fi ru'i ẹ̀mí mímá ó mí sí mi lọ́kàn ó fún mi lérò kí ni tó máa yùn wọ́n sọ wáyé káyọ̀ fún mi Allah subhanahu wa ọmọ ẹ̀dẹ́ ni but kì í ṣe ọmọ ẹ̀dẹ́ ènìyàn tiwa téèyàn ò bá ṣọ́ra kó fi òṣùwọ̀n gbé ní bọ́ba adẹ́dàsí fẹ́ lórí ọ̀rọ̀ rẹ̀ yóò ṣiṣẹ́ because ọ̀fẹ́ rò pé ah kí ló tún kù òtọ́ ọmọ èdè nìyẹn ni gbogbo ẹ̀ gbọ́dọ̀ jẹ́ àlà ló fi jẹ́ wípé wọ́n máa ń ṣe kìlọ̀ ó ní ẹ má sọ mí di bí àwọn ahlul kitabu síwájú yín bí wọ́n ṣe sọ Isa ọmọ Mariam dàwó sọlọ́nàbí ọ̀rẹ́ ó ní ẹ má sọ sàárè mi di. nǹkan àjọ̀dún tẹ́wàá máa bẹ̀wò bẹ̀wò bẹ̀wò bẹ̀wò bẹ̀wò lára ẹsẹ̀ ni wọ́n tún wọ́n sí èèyàn ni kì í ṣe bí èèyàn bíi tiwa látara pé kí ni ẹ̀náwó khairu khalqillah ọba adẹ́dà ó mú gbogbo nǹkan ṣe sí rẹ̀ ó yà sátọ̀ láti fi jẹ́ pé tí ó fi ràn kó fi ríbi dé sí torí n tó fi ran gbọ̀ngbọ̀n sallallahu alayhi wa alihi wa sallam náà torí náà torí pé ọ̀rọ̀ rẹ̀ jẹ́ báyìí lọ́ba adẹ́dá fi sì kìlọ̀ onímọ̀ kánẹ́lì mùmínì wàlá mùmínì tí idha qada Allahu wa rasuluhu amran. أن يكون لهم الخيرة في أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبين. kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ fọlùgbàgbọ́ òdodo lọ́kùnrin ni o tàbóbìnrin tí ọba adẹ́dàbá ti mú òfin lọ́lẹ̀ tó jíṣẹ́ náà sàásálàmù sí àlàyé rẹ̀ bá ṣe lò ó kí wọ́n tún wá máa ní choice míì tí wọ́n ó tẹ̀lé yàtọ̀ sí tọ́ba adẹ́dà tó fi rún jìṣẹ́ lásìlá àlọ́sọ̀lọ́ ẹnikẹ́ni tó yapa sí ọba adẹ́dà ní bí òjíṣẹ́ lásìlá àlọ́sọ̀lá ṣe fi ṣàlàyé rẹ̀ fún ẹ̀dá o ó ti ṣìnà ìṣìnà tó fojú hàn nítorí náà ló fi jẹ́ pé táfà tí a bá ń ṣàlàyé ọ̀rọ̀ àfáà lè ṣe mistake but nasu ọ̀rọ̀ tó wá kò lè sí mistake mbẹ ní ọba rẹ̀ dàfi sí kìlọ̀ àti Allah wà àti rasula kí ló fi kún òní wà áwòlè lámùrí minkum ẹ tẹ̀lé ọba rẹ̀ Allah subhanahu wa ta'ala bójì sẹ́nà sàlám ṣe ṣe àlàyé rẹ̀ táwọn aláṣẹ lórí yín tí wọ́n gbé kalẹ̀ fún yín àwọn wo èyí tí wọ́n ń rí fà sí jù ó ní àwọn àfà tó bá jẹ́ olórí olórí ẹni olórí gbọ́dọ̀ ní àfà tí wọ́n mọ̀ sí kínni tí wọ́n mọ̀ tọ́ sọ́nà báyìí lásìsì báyìí lásìsì báyìí lásìsì ọba adẹ́dàá wa pe àkíyèsí wa sí pẹ̀lú àṣẹ yìí wípé fayidha tanaza'tum fi shay'in fanfalẹ̀ wa wà lórí iṣu kan o kí ló sọ ó ní farudduhu ila Allahi wa rasul ti bí ọba adẹ́dà ṣe fìràn òjíṣẹ́ náà sallallahu alaihi tó jíṣẹ́ náà sallallahu alaihi wasallam ṣàlàyé rẹ̀ oníkẹ́ tẹ̀lé ráàyù àwọn olórí kò ní múlẹ̀ ń bẹ̀ á dá padà sí ìpìlẹ̀ kí ló jíṣẹ́ lásán àṣàlám wa sọ fún sàbẹ̀ rọ̀díàlá ànú ó ní ṣé gbogbo àwọn ọmọ rẹ tó kù tó bí ló fi wẹ́ẹ̀bùn báyìí ló fi sọwọ́ sí ètò fẹ́ kí n jẹ́rìí lé lérí ó ní rárá. kí ló jíṣẹ́ lásán àṣàlám ṣe ń bẹ̀ ó ṣe istifsar ló fi jẹ́ pé tí wọ́n bá gbé ọ̀rọ̀ on behalf of Allah subhanahu wa ta'ala àtòjíṣẹ́ rẹ̀ sallallahu alayhi wa sallam tó bá ilé lè ṣe nǹkan kan tó yapa sí wọn kí ló ṣe ó ṣe fẹ́ ẹnu kò ní rọrùn kí ló dáa fi ní kò ní rọrùn òjíṣẹ́ lásán àṣìlá ni mẹ́ta ládájọ́ ó ní méjì ọ̀wọ́ ná ọ̀kan wà lìjẹ́ ná sallallahu alayhi wa sallam ọwọ́ ń ṣàlàyé rẹ̀ ó ní èyí tó mú òdodo tó wá fòdodo tó fi dájọ́ kò jẹ́ kí ìfẹ́nu gbéhùn lórí rẹ̀ ó ní ọwọ́ àlìjáná. èyí tó mú òdodo kò dájọ́ òdodo ó ní yọ wọ́ná. ó ní etí ò tiẹ̀ mọ òdodo káà fi sọ yìí pé bọ́yá ọkàn dájọ́ oníyọ̀wọ̀ náà torí pé kò mọ òdodo òfin jẹ́ pé kó tó di pé ó ṣe kínní yóò wá ìmọ̀ lórí rẹ̀ kìí ṣe àbùkù fàáfàá tí wọ́n bá ní báyìí báyìí báyìí tó ní ìmọ̀ ìbọn ṣèwádìí lórí ẹ̀ kìí ṣàbùkù eléyìí gan la fa ló fi jẹ́ wọn ni la yufta wa maliku fi Madina a gbọ́dọ̀ ṣèdájọ́ lórí ẹ̀sìn nígbà tí maliku rahimola rahmatan wasi'a imaamu malik tó bá ṣì wà ní Madina bọ̀ tibẹ́ẹ̀ tibẹ́ẹ̀ náà ń kọ́ wọ́n kó àwọn àbèrè rẹpẹtẹ wá látọ̀nà jíjìn wọ́n wá béèrè lọ́wọ́ imaamu malik rahimola rahmatan wasi'a báyìí ń kọ́ báyìí ń kọ́ báyìí ń kọ́ ìgbà tó dáhùn àwọn díẹ̀ kan wọ́n bi léèrè yòókù ó ní mi mákẹ́ tọ́ ọ bá mọ̀ ni ọ wà mọ̀ ọ́ tọ́ lọ́n bá fún ṣé dandan ni kí n mọ̀ ni ó ní mi lè béèrè lọ́dọ̀ torí wípé tá a fọ́ ọba tí kéwú débẹ̀ gbogbo nǹkan gbọ́dọ̀ dá láì tí ì ṣe ìwádìí tó kúnná tó rinlẹ̀ lórí rẹ̀ abúnafilá sheikhuna abdullah al-allama abdullah bin abdulaziz bin baz rahimahullah rahmatulahsa nígbà míì wọn mú question lọ bá wọn bàbá òní lẹ́jọ́ náà ó jókòó lórí rẹ̀ subhanallah àwọn àgbìmọ̀ tí wọ́n máa ń tá a máa ń jọ ń jókòó lórí òfin ọ̀rọ̀ ẹ̀sìn àgbà bá jókòó lórí rẹ̀ a máa ń tá a bá ṣe ṣe sí wàláì kì í sábùkù yóò fi fi ọkàn yẹn balẹ̀ ní pé ẹni yìí o kò ní ṣe kí ni kò ní sọ̀rọ̀ fẹ́ẹ́nu yóò ṣèwádìí dáadáa òjíṣẹ́ náà sàlám béèrè lọ́wọ́ sàbẹ̀ rọ́dẹ́lá àná ṣé gbogbo ọmọ rẹ ló ṣerú eléyìí fún ó ní rárá hmm? òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́la ni èmi jẹ́rìí àbòsí mi ní jẹ́rìí lórí ilé ìní jẹ́rìí lórí tó fẹ́ fún ọmọ kan ṣoṣo tó fáwọn yòókù yìí tó ti yé báyìí nísìnyí gbogbo ọmọ a ṣe ìgbìyànjú lórí wọn so ká wá fi àbòsí báyìí ká fi tì sí ọ̀dọ̀ anabi Yaqub sallallahu ala nabiyina wa alayhi aburú ńlá ni torí gbogbo àwọn anabi ọba adẹ́dà a gbọ́dọ̀ ṣe gbìyànjú a gbọ́dọ̀ ní ìgbàgbọ́ wípé wọn ẹ ṣiṣẹ́ kí ni isma wọn lórí ntọ́ba adẹ́dà fi ràn wọn wọn ẹ sábòsí ìdí ló fi jẹ́ pé gbogbo àwọn brothers anabi Yusuf tí wọ́n pètò pèrò lórí rẹ̀ yẹn wọ́n ẹ̀ ṣànábì torí ọba adẹ́dà ṣe ní èèwọ̀ kí ẹni tí òun ránṣẹ́ yálà kó tó rán o àbí gbà tó rán tán kó wá ṣàbòsí àbòsí wo ló tó wípé wọ́n plan wọ́n gbèrò wọ́n plan wọ́n execute kí ni bí wọ́n ṣe pọ̀ mọ́ pa àbúrò wọn ẹ àbẹ̀wò sí wo ló tó yìí ọba adẹ́dà ló kó yọ wọ́n yìí sànà bí ọba adẹ́dà so ti yé báyìí nìsín náà kí wọ́n á ní àlàyé táwọn afáàṣe lórí rẹ̀ ọmọ táàrí tá kọ̀ǹdíṣàn rẹ̀ ẹ̀tọ́ wa gẹ́gẹ́ bí òbí kọ́kàn wa mú ká máa ṣe ẹ̀kìtìbà lórí rẹ̀ kẹ́ ẹ̀mí wa kó máa mì lórí ibi tọ́wà àmọ́ bó ṣe rí àmọ́ bó ṣe torí any condition ló lè ṣẹlẹ̀ anywhere ló fi jẹ́ pé gẹ́gẹ́ bí òbí fine responsibility ọmọ ni pé pẹ̀lú àwọn tí ọba adẹ́dà fi ṣe rọrùn nísìn níbi phone handset ká máa pe àwọn òbí wa regularly láti mọ báyìí ni o báyìí ni o báyìí ni o èyàn dàgbà rẹ̀ àwọn nǹkan kan wà tí wọ́n ní ní ẹ̀kọ́ àtọgbọ́n tí kò sí kéwú tó o lè ké tó o lè ké débẹ̀ tí wọ́n yà ọ́ tọ́jẹ́ pé ọba adẹ́dà máa ń fi ń ṣe sábàbí kí nǹkan mọ́ dàrú òbí náà wàá wẹ̀ ẹ̀kọ́ kan kọ́ máa ṣèwádìí lórí àwọn ọmọ yìí báwo ni kí ló ń ṣẹlẹ̀ agbájá ń kọ́ kí ló ibo ṣe báwo ni ibi iṣẹ́ ìkàgbọ́n ah, àti ẹni problem wo problem wo kàǹkà kó ṣe istifsar tó bá necessary kó ṣe gbìyànjú kó gbà lọ tọ́ra àmọ́ condition tó wà position rẹ̀ ṣáájú agbọ́dọ̀ ṣe kí ni agbọ́dọ̀ agbọ́dọ̀ fọ̀rọ̀ rẹ̀ sọ́kàn ẹnìkejì nínú àwọn ọmọ èyí tó rẹ̀ ọmọ tó rẹ̀ torí kéèyàn wà nínú àìsàn kò sí tí ò lè bí ẹni tó wà nínú àìsàn a gbọ́dọ̀ fún látẹ̀ńṣàn ẹnì kẹta òun lẹni tó jẹ ọmọdé jù ọgọ́rọ̀ nǹkan kò lè dá fúnra rẹ̀ àwọn tí wọ́n ti dàgbà tí wọ́n ti gbé pẹ́ẹ́lí kí ló máa ṣẹlẹ̀ attention máa dínkù lórí tiwọn kéèsì tí anabi Yusuf sallallahu ala nabi náà wà lẹ́yìn òun wá ní the attention tó pọ̀ gan látara pé kíni ọjọ́ ọmọ látìgbà tí wọ́n ti bí tó bá jókòó attention máa attract lọ sọ́dọ̀ rẹ̀ kí ni tó kéré jù tó lè ṣẹlẹ̀ sírú ọmọ báyìí kí ni barakallahu fikum ayi kí ló jíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam sọ ó ní al-ainu haqqun ojú burúkú o òdodo ni o tí nǹkan kan bá ṣáájú kádàrà ojú burúkú ṣáájú kádàrà ọ̀gọ̀rọ̀ tí ń ti àwọn èèyàn wọnú sàárè nínú àlùmọ̀ mi látara ojú burúkú ni kì í ṣe induced one rárá ó kàn rí tó dáa wá ní Allahu akbar ní nǹkan yìí ló dáa báyìí yóò dẹ̀ máa bàjẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ kí la ṣe irú situation yìí torí kò sẹ́ni tó mọ bóun ṣe jẹ́ lórí irú nǹkan báyìí ẹlòmíì mọ̀ látara tẹ́jọ́rẹ́bà Eh, sista wa kan subhanallah pen lẹ́nìkan mú dání pen yẹn fine lóòótọ́ ó ní ah! pen yẹn fine ó dẹ̀ kàn án ó kàn fa pen yẹn kàn lẹ́sẹ̀kẹsẹ̀ ìyá rẹ̀ gbà sódì ìyá rẹ̀ jáde mo sọ mo lọ́ mọ èyí kèé ọmọ burúkú lélẹ́yìí kèé sóríṣiríṣi ọ̀rọ̀ alhamdulilah àwọn olóyè onímọ̀ wa ntòsí wọ́n ní ara àdámọ̀ rẹ̀ ni wọ́n wá pe òun wọ́n ní mójú tẹ̀sìn ẹ̀ tó o bá ti rí nǹkan kan tó fàìn máa sọ pé masha allah barakallahu fi masha duwan ń ló fi kíní yẹn lọ́lọ́run ọba fi dín aburú rẹ̀ kù láwùjọ irú nǹkan báwọn ṣẹlẹ̀ mọ́ gbólóhùn yẹn téèyàn bá gba sìláàmù lẹ́nu yóò lè ha barakallahu ibi tí simplicity islam bó ṣe wà nù kèé ṣe pákàleke ẹjẹ́ asin gbẹ́rẹ́ sí lójú ẹjẹ́ abu kankan rẹ̀ là islam là. ẹ ẹ lómi wọn ni wọn wọn ni wọn bu gbẹ́rẹ́ sí lójú wọ́n ní ọlẹ́lẹ́gbẹ́ náà bù nǹkan lò kan nínú àwọn ìyá wa ó ní ọmọ òun òun wọ́n ṣàdédé wa tì lóru òun àrí yóò jókòó síbì kan yóò dorí kodò yóò àmọ́ ṣe àwọn oríṣiríṣi òun ó bọ̀ sí lẹ́gbẹ̀ẹ́ kò tiẹ̀ ní mọ̀ yìí níyàwó àlẹ́gbẹ̀ẹ́ òun èwo lélẹ́yìí kó láfìgbà tó ń bá fọwọ́ kàn ní ọ̀tá ó wá ti di gbogbo gbà ẹ bá bẹ́ẹ̀ wá gbà mí mo ní kò sí wàhálà ṣé ń ṣàkàr rẹ̀ wọ́n láwọn ibi léèrè ó ní òun òun gan ò lè ṣàlàyé ara òun òun kàn rí pé nǹkan ó jíun ni yóò dẹ̀ gbé òun lọ sí ibi tó ń lọ yẹn àwọn dẹ̀ máa wọ́n máa rí oríṣiríṣi gbogbo ohun tó ń ṣe yẹn òun tọ́ba ní kò lè rí bẹ́ẹ̀ àà ọ̀rọ̀ pé kò lè rí bẹ́ẹ̀ kì í bẹ́ẹ̀ yìí nítorí tí ń ṣẹlẹ̀ lélẹ́yìí kì í ṣe pé kò rí bẹ́ẹ̀ ó ní ó ń sọ fáwọn kan wọn ní òun ló bìlíf bẹ́ẹ̀ ó ní à bàbá òun tó ń rí ni mo ní kò yé wọn ní tí yé mà ẹ̀yọ́ béèrè kò sí wàhálà ṣé wọ́n máa ń ṣàwọn àkàr rẹ̀ kó tó sùn hmm, ó lóun mọ̀ ní à mistake tó ti wà ń bẹ̀ àgbàlagbà gan tí ó ṣàkàr rẹ̀ kó tó sùn ó ti sílẹ̀kùn yóò sùn kún kórun bàtàgbàlà bàbá ni wọ́n ń kí wọn mọ́lẹ̀ lójú oorun kí ló ń wò jẹ́ fi ń kí ọ mọ́lẹ̀ kí ló ń wò jẹ́ fi ń kí ọ mọ́lẹ̀ simple thing tí ó ṣe kí ni kó tiẹ̀ ṣàlùwàlà kó tó sùn kí ló jíṣẹ́ náà àṣìlám sọ onímọ̀láìka ó máa sọ wọ́n dẹ̀ máa ṣàdúrà fún. tí odindi head of state tí màláìka ò bá ṣọ tọ́ba lòun ó gbójúlé tàwọn gidi gan kú gbogbo tí wọ́n yí ká tóorun bá gbé wọn lọ ńkọ́. ebi lu orílẹ̀-èdè yìí láwà ó ní di attorney general tí wọ́n fi pa bẹ́ẹ̀ ń pàdún ṣé kò sí security fún ni wọ́n kúkú wà. tíkìrì sin àgbọ́pọ̀ tá àgbọ́pọ̀ là. òfin jẹ́ pé ọba adẹ́dà láàdán iṣẹ́ báà dẹ́ sí bẹ́ẹ̀ni ẹ sọ fún kọ́mọ̀ṣẹ́ àwọn àkàr rẹ̀ wọ́n ní inṣàlá mo ní inṣàlá lóòótọ́ ẹ má fi máa ń bẹ̀ wọn tọ́ba ti kásù bá tán ẹjẹ́ ọjọ́ kò ẹjẹ́ ó ṣe ẹni kó ha ẹjẹ́ ó ha ẹni tó sọ fún mi yí pé ọmọ ń ṣe mo ní níbo àwọn àkàr wo ní ṣe kò lè sọ̀rọ̀ mọ́ wọ́n ní ọ̀dà ẹ lè mú húsùnù mùsùlùmù wá ó lè òní jẹ́ màmú ni ẹ lè mú citadel wá àdùkárà àárọ̀ ẹ lọ mú wá ẹjọ kọ ẹjọ kà ẹ kà kó tó nírọ̀lẹ́ kó tó sùn bí ó ṣe ṣe ni bí ó ṣe ṣe ni lọ́sẹ̀ tó ń mọ̀ bí ó ṣe ṣe alhamdulilah láàrin ìgbà tó ọmọ yìí ṣe gbogbo nǹkan yẹn ò sí ń bẹ̀ mọ́ kí ló fà á torí pé kí ni Allah subhanahu wa ta'ala ó ti fi kíní ilẹ̀ fún wa gẹ́gẹ́ bí mùsùlùmí Allah subhanahu wa ta'ala ó fi rọ́jì iṣẹ́ sallallahu alaihi wasallam gbogbo ẹ̀ ti pé adáwà odindi sàbẹ̀ òjìṣẹ́ sallallahu alaihi wasallam ó rẹ̀ kejì rẹ̀ níbi tó ti ń wẹ̀ ọwá kọ́mẹ́ǹtì kan ṣoṣo náà lọ́pàá ah èèyàn lọ dáa tó báyìí èèyàn lọ rẹwà báyìí lọ́kùnrin ẹni tí wọ́n yìn ẹ́ dẹ̀ wólulẹ̀ a ọ̀rọ̀ ẹni tó wólulẹ̀ níṣẹ́jú rẹ̀ tíri ohun tó sáré lọ bójú ṣẹlẹ̀ sàásìlá mi pé báyìí báyìí báyìí lọ́ṣẹ́ lónìí a ẹ mọ̀ para yín níbi tí mo wà láàrin yín báyìí ọkọ̀ wọn bí wọ́n ṣe ṣe ó ní ojú burúkú olódodo ni a máa ń ṣẹlẹ̀ ló fi jẹ́ wípé ńgbà tí àwọn brothers anabi Yusuf sallallahu anabi náà àdé tí wọ́n láwọn fẹ́ wà lọ tí gbogbo wọn fẹ́ máa jáde lọ kí ló kì wọ́n lọ ó ní la tadkhulu min babin wahidin wadkhulu min abwabin mutafarriqa ẹ má lọ lójú kan náà o ẹ pinra ayé ká àwọn afásàlàyé ni pé torí kọ́mọ̀dì pé ńgbà gbogbo wọn bá ń bọ̀ wọn pé ah àwọn ọmọ ta ni àwọn ọmọ ta ni torí ọba adẹ́dà kẹ́hìn yóò fi di wípé látara àmẹ́ni tó wípé àìn wọn ni àìn nù wọn tí ó fi ṣe pé kí ni kọ́mọ́dé pé nǹkan mi ń ṣẹlẹ̀ tàbí àsìkò tó bá di wípé rọ̀lẹ́ fẹ́ rọ àwọn nǹkan oríṣiríṣi ó lè máa jáde ńgbà yàn àwọn ọmọdé tí ò tí ì lè máa ṣàdkàr wọn ò lè dá àdkàr ṣe kámọ́dé wọn jáde ńgbà yàn ó dìgbà tí kíni ó nígbà tí bí ìṣá àgbàtẹ̀ tó tó ṣùgbọ́n bá yẹ pé àwọn ọmọdé tó yẹ pé wọ́n lè ṣe àwọn àdkàr ni àfa alhamdulilah wọ́n lè ṣe wọ́n lè ṣe na situation anabi yusuf sallallahu anabi na wa alayhi bàbá rẹ̀ ọmọ condition rẹ̀ wọ́n ti purọ́ kan lórí rẹ̀ wọ́n ní akalawu dhihib wọ́n ní kòkò gbé jẹ nítorí túmọ̀ sí wípé wọ́n ti dẹ́tẹ̀ kan lórí rẹ̀ ètè pípa Allah subhanahu wa ta'ala ń yẹ ọ yé bàbá wípé ọmọ yìí ṣì wà ṣùgbọ́n kò mọ condition tó wà ó sun sunsun débi wípé kí ni àbíyẹ́dẹ̀tẹ̀ ẹ̀yin náà ojú rẹ̀ ó funfun Allah subhanahu wa ta'ala ó fi yé wa eléyìí ló fi túmọ̀ sí pé attention lórí ọmọ yìí òun ló kéré jù òun ni attention máa ń wà lórí rẹ̀ ń gbogbo ìgbà yìí kò tún á sí nítòsí báyìí tẹ́lẹ̀ torí bóun ló kéré jù là ń fi fún un látẹ̀ǹṣàn níìsín kò tiẹ̀ tún wá sí nítòsí ó ti papọ̀ wọ́n tún ti jù sínú sàngàngà ara rẹ̀ ò lè yá so ti yé báyìí nísìn gbogbo tí èèyàn fi fi attention sọ́dọ̀ ọmọ ló ti pé lórí rẹ̀ báyìí ó jìnnà ọ wà nínú ẹni tó likely pé yóò rẹ̀ olódẹ̀ tó kéré jù tó ní the attention so gbogbo nǹkan wọ̀nyí ni kì í ṣe torí wípé anabi yaakub sallallahu alayhi wa alayhi ó fi ṣàbòsí la ó fi ṣàbòsí. jazakumullahu khairan ẹjọ ní ìjẹjọ ẹ sọ fún wa wípé ara àwọn àrùkánu sọláàtì tó bá wó wàá fẹ́ kẹ́ ṣàlàyé kí n lè gbọ́ yín dáadáa fàpẹ́rẹ́ ẹni tí ò bá rántí ké fatia tó bá wà ní rúkú ó ka sóra lẹ́yìn fatia tó bá wà ní rúkú ẹni yọ sẹ́yọ fatia yẹn nìkan ní òkè ni àpẹẹrẹ kan nìyẹn ẹni tó bá jẹ́ pé kò lọ fún rúkú àbí kò dìde nàró láti rúkú ṣé yóò mú ibi tó ń mìsì yẹn wá ní àbíràkà kan ní òmùwá. bá a ṣẹlẹ̀. Inaruke fatia ọ̀ràn òpó ni fatia kíkà rúkúnù ni. ok torí kini, ni òjíṣẹ́ náà sallallahu alaihi ni kò sí nǹfẹ́ ni tí ọ̀ka fatia ẹ̀yin o téèjì pé kò ṣe lẹ́yìn imam ló ó wá gbàgbé kókè fatia but ó ké súra tó ti yé báyìí kò tí ì mú òkú ló wá wà tó wá rántí pé òun èké fatia o tó ti yé báyìí nìsàn sàgbórúkúrú tó tẹ̀lé náà nù kó padà sóòrò òkú yẹn ò lẹ́sẹ̀ ńlẹ̀ rukú yẹn kò tiẹ̀ sí yọ wà náà o yọ wà mú fatia wá sóti yé báyìí yọ wà ka súra mi torí wípé fatia ni ó lẹ́yìn takbiratul ihram fatia ni ó tẹ̀lé kó tó di pé à ń sọ̀rọ̀ súrọ̀ tòtí súra tí ò bá kà gan rákà yẹn mú un torí pé kí ẹni tí kò lè kà ju fatia lọ ọlọ́bọ̀jì sẹ́lá sílá àlọ́ sọ́là ó ní yúnmúyúnmú tó ń ṣeun àti wọ àti Mu'ad èmi ò mọ yumuyumu yẹn ṣe ntẹ́mi máa ń ṣe ni pé èmi ò ka Fatiha mo máa ń ka Fatiha àdúrà tí mo mọ̀ nìyẹn òjíṣẹ́ náà sallallahu alaihi ní yumuyumu tá à ń ṣe ìtọ́dálé lórí náà nìyẹn tó ti yé báyìí nìsín tó ń túmọ̀ sí pé kí ni Fatiha nìkan ó tó fúnra káàkan tó ti yé báyìí nìsín tó kọ́ wá ké fatia ó lè ti wọn arúgbó ọwọ́ arántí alhamdulilayi arántí kọ́kà ọ̀rá padà sí òru rẹ̀ ni kó mú fatia wá kó wá mú súra wá tó di yé báyìí ní ẹ̀hán kó wá ṣe gbogbo tó yẹ kó ṣe tó bá wà ti ṣe tán yóò mú yóò ṣe sojúdo sáwò ṣùgbọ́n tó bá jẹ́ pé rákà ẹlẹ́ẹ̀kejì ti wá rántí pé. Hmm, aka àkọ́kọ́ tó ń kí yẹn o kò sí fatia ń bẹ tàbí kò sí rúkú ń bẹ tàbí kò nǹkan kan tọ́jẹ́ nǹkan tọ́jẹ́ yìí pé rúkúnù ní mina arkani salat kọ́ gbàgbé raka alákọ̀ọ́kọ́ yẹn raka ẹlẹ́ẹ̀kejì tó ń kí yẹn yóò wá fi ṣe elimination by substitution yóò fi dípò tàkọ́kọ́. tàkọ́kọ́ yẹn ìyẹn ti ó ti yọ dànù tọ́ba wa kírun tán yọ àṣẹ sojúdù sáwù. sa ẹyẹ ti lọ sí rúkú ó kàn lọ fún sojúdù ni sojúdù yẹn ló ti wá rántí yóò padà sí rúkú yẹn nìkan. ọwọ́ à ń sojúdù. ní sojúdù ló ti wá rántí pé a ah, òun ò ṣe rúkú o rárá another one ló ń bèrè ó ń wá wa ń sujud lọ́wọ́ aláǹtí pé a ah, òun ò lọ rúkú so ti yé báyìí kó tẹ̀ rọra dìde kó padà sí rúkú so yé o ti mú rúkú wa nìyẹn bọ̀dé ọmọ bó ti ṣe sujud kan. n'o ti eh, nǹkan tẹ̀ sọ ti yé mi tí o yé mi tẹ́lẹ̀ ni pé bóyá ṣe wà múraka mi wà ẹ̀hẹ́ rúkú yẹn nìkan ló máa padà sí. o sì wà ó sì wà ní ọkà fata ó dẹ̀ fa bẹ́ẹ̀ni ọjọ́ ọmọ kó ó ti fi sùjúdù kan yẹ mi dé gbogbo rẹ̀ jésù wàlẹ́kùn sọ́dọ̀tìlá gba máìkì gba máìkì gba máìkì yíwọ́ káwọn yòókù náà lè fi jàǹfààní. náà assalamu alaikum warahmatullahi wabarakatuh tó bá jẹ́ pé imam ló lead irun bẹ́ẹ̀ ó ti wá lórí ó wá gbàgbé lórí ìjókòó alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ ni ó ti wá dókè tán náà kí ni àwọn jàmáà kí ni wọ́n máa ṣe nígbà tí imam ti dókè tán. wọ́n ṣe subhanallah. náà kó tó di wí náà ti notice yìí pé yọmọ pé ó ti ó ti fẹ́ máa dìde kò tí ì ṣe ọwọ́ kò tí ì ṣe orúnkún tápò ó fẹ́ máa dìde ni àwọn subhanallah tó o bá wá sàbáhà rẹ̀ ó wà confused kò mọ kí lòun ṣe ibi tí ọ̀rọ̀ sísọ ti wà permissible ni. No ìjókòó lẹ́yìn kẹ́ ìjókòó tọ́ba yẹ kó gbọ́ lárúbáwá ẹ̀yin jama náà gbọ́ lárúbáwá lárúbáwá lẹ́ẹ̀ fi sọ ṣùgbọ́n tí ì bá ṣe bẹ́ẹ̀ gbólóhùn tí ó kọ̀rẹ́kítẹ̀ náà lẹ́fì ló fi jẹ́ pé ọ̀rọ̀ tí ó tún ìrun ṣe a lè sọ nínú ọ̀run ṣùgbọ́n tọ́ba yẹ pé ìmáàmù ti dìde ó ti ṣí ọwọ́ méjèèjì kúò nílẹ̀ ó dẹ̀ tún ti ṣí orúnkún kó máa lọ ayọ̀ ìyẹn kú mbẹ ni tí ó ti yẹ tó bá yẹ pé ìjókòó tashahud ni kí ni ìjókòó tashahud ọkùnà ìjókòó tashahud alákọ̀ọ́kọ́ kí ni na na wajib tàbí ká sọ pé sunna tó the same word náà ni wajib awo aha bàtà àti lọ rúkúnù yẹn àfa àkọ́kọ́ yẹn wájib ni ok ari ó fẹ́ dìde àtìtì rákèsì rẹ̀ pèsè ó ti ṣíwọ́ o ti ṣí orúnkún àfilẹ̀ tí wọ́n bá pàkíyèsí ẹ̀ gan sí kò ní láti padà mọ́ why because o ti bọ́ sórí ọ̀ràn yẹn sìn so ti yé báyìí ó ti bọ́ sórí orúnkún but ìtọ́ bọ́ sí yẹn ó ti ju eléyìí lọ yóò dìde bẹ́ẹ̀ but kí ló ṣe ó ti mísì nǹkan yẹn ni yìí pé ó ti mísì wájibọ̀ sunna muakkada so yóò ṣe qabli tó bá ṣe kí la sọ wípé tó bá ṣe pé bàdí ló rántí ṣe èké tó bá ṣe ń bẹ òmù kọ́sá sì sójú sáà so ti yé báyìí. jazakumullahu khairan. wọ́n á tún ṣe lórí ọ̀rọ̀ ọ̀run náà kọ́bdù lórí ìrun bẹ́ẹ̀ni báwo ló ṣe yẹ ká ṣọwọ́ nígbà ẹ̀wà lákọlọ́fẹ́. ó ní èmi àtàwọn ànẹ́bí tó kọjá lọ wọ́n pa wá láṣẹ wípé tá a bá dúró lórí ìrun ká máyà ó ní ká máyà kò sọ pé wọ́n sọ pé ká káwọ́ gbénú báwo ló ṣe wá máa ń káwọ́ mọ́yà tí a mọ̀ pé ó ti sọ síwájú ó ní sọ́lù kàmárọ̀ ètò ni ò sọ́lù. ìmá lórí caf òdi ẹ̀yìn ọwọ́ báyìí yóò di mú báyìí. àwòrán tàbí báyìí ọrùn ọwọ́ wrist tàbí foreham báyìí báyìí ò sì nù rẹ̀ ó ti ń ti ń jẹ́ báyìí kò dẹ̀ ti ń ti ń jẹ́ báyìí. ọ̀rọ̀ pé ká kọ́ ó gbénú. نعم هذا الخلاصة نعم نعم من بو wọ́n ní ká dìmú ká gbọ́ ọlẹ̀ dìmú dìmú ọwọ́ ọ̀tún lérí ọwọ́ òsì torí wípé ó rẹ́nìkan tó gbọ́wọ́ òsì lórí ọwọ́ ọ̀tún ọjà ọba tó òfin jẹ́ wípé tí wọ́n náà bá wà lórí ìrùn ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó bá sì ṣe bá mu náà rọra bá a tún ṣe birifq aleika birifq àjẹbẹ ẹ jà kún fún lórí irun yẹn na ọmọ yẹn adúlọ lẹgbẹẹ mi ó gáàpù yẹn ti pọ̀ jù mo wá súnmọ́ mo wá fẹ̀gbẹ́ ẹsẹ̀kẹsẹ̀ ọkọ̀ takú báyìí náà ọkọ̀ ò níbí wá òde fi mílẹ̀ lórí irun sọmọ pé eléyìí wọn lẹ́kọ̀ọ́ mọ́ṣáláṣí onírakùnmí mọ́ṣáláṣí onírakùnmí lẹ́kọ̀ọ́ bàtà wa kírun tán mo wá fọ kọlọ́n fẹ́ wọ́ mi mara mo ní bẹ́ẹ̀ kọ́lé kọ́lé dáná ni àwọn àna mi ni mo mọ̀ṣẹ́ sí wọn káwọn bínú o <laughs> mo ní kíní ọkọ̀rọ̀ àlìjáná ni wọ́n sọ bẹ́ẹ̀ fún wa a lè gbọ́dọ̀ ṣe wọ́n ṣe ní ká ṣe torí kó lè bá a rí wọ́n ṣe ń rí wọ́n ní bẹ́ẹ̀ ni ṣẹ̀dá mọ̀ pé ẹni tó mọ̀nà ló yẹ ká tẹ̀lé wọ́n ní òdodo àwọn sì lè tán gbọ́ kátìbù náà sára kọ́tù kó lè ọpọlọ wọn wá sí rí bá mo wá mo jẹ ìgbà tí ń jàre ẹ dá mọ̀ wọ́n dá mọ̀ bẹ́ẹ̀ ni wọ́n ní àní ah, choice. torí pé yàní ó tiẹ̀ wá kírun ní masjid haba shehun azim bí ó sì wá kí dáhùn gbogbo compromise tó bá ṣe tó fi wọ mara ọgbọ́dọ̀ ṣe torí position rẹ nìsín position doctor aláìsàn gbogbo condition tó bá wá kí ló ṣe bó lẹ ṣe ṣe ẹ manage rẹ so that is why ẹ̀dá ẹ̀yà ọgbọ́dọ̀ mú sùúrù gán bàbá adẹ́dà fi gbàsá kìsì kúndùrú ila sabili rabbika àwọn afáàní wọ́n lo gbólóhùn dùrú gbólóhùn míì ṣe é lò láì ṣòwò ọ̀tún wọ́n lòyún torí wípé ó wà ṣáàmìlà ọ̀ ṣàdúà fún tọ́ba nídìí kó bẹ́ẹ̀ ó bẹ́ẹ̀ àìmọye ìgbà tí òjíṣẹ́ náà sàásìlà fi ń sàdúà pé ọ̀kan nínú Umar méjèèjì kọ́kan kó tiẹ̀ ṣe kí ni kọ́gbà sílá ọlọ́run dẹ̀ gbà lórí Ibn Khattab radiyallahu anhu so dáìyà a gbọ́dọ̀ ṣọ́ra fún un ló fi jẹ́ pé dáìyà dáwà kìí ṣe for every day can harry ìdáyà òun gan gbọ́dọ̀ ní control lórí ara rẹ̀ ó dẹ̀ gbọ́dọ̀ kún fún kíni sùúrù ó dín dín anábì musa sallallahu ala nabiyina alayhi ó ní wa ma ajalaka an qawmika ya musa lórí tó fi kánjú fáwọn èèyàn rẹ lẹ ya musa olùwà ni wàá bá ọba adẹ́dà lítọ́rọ̀dọ̀ kí n lè bá rí ọ̀nù rẹ̀ torí yìí pé òun ti fẹsẹ̀ wọn léna ọlọ́wọ́n bá ní olùwàlàkàdì àdọ́lá qawmuka min ba'dik àwọn ọmọlẹ́yìn rẹ̀ wọ́n ti sọnù lẹ́yìn rẹ̀ kí ló fi ṣe sábà yìí sọnù wọn. àdọ́gbọ̀n samiri ó ti dùn pẹ̀lú wọn tó samiri ti sì wọ́n lọ́nà. so gbogbo eléyìí ló fi jẹ́ pé dáìyà gbọ́dọ̀ kún fún sùúrù gan tó kún fún sùúrù ah èmi ò lè gbà yẹn kò sí àdẹ̀ní kánjú àwọn years tó jíṣẹ́ lásìlá àlọ́ tó ń fi ṣe dáwà lórí tawhid nìkan lórí wípé kí ni kíyàn ò dúró foundation ṣe pé nǹkan yòókù tó dáa yòókù kò lè ṣe kí ni kò lè dúró kọ́ba adẹ́dà ṣe ń rọrùn fún wa now so pẹ̀lú sùúrù ni wọ́n sọ yìí pé ah torí pé wọ́n lọ wà lórí òdodo yẹn kọ́ wa máa já ọwọ́ rẹ̀ ní orí ìrùn rárá ọ̀rà àfà rẹ̀ lórí gbogbo owó sí lórí ọwọ́ lórí ọwọ́ ọ̀tún ọ̀rà báyọ̀ báyìí alìjáàmà ìròyìn yorùbá kò ní fẹ́ tètè takò ẹ́ bẹ́ẹ̀ ní lóòótọ́ ọ̀tún lọ́yẹ kó wà lórí òsì lóòótọ́ sọmọ pé ìròyìn ìròyìn yorùbá mú bẹ́ẹ̀ so something like that so èèyàn gbọ́dọ̀ ṣọ́ra. Now, now after ruku. arínú àwọn afáwa wọ́n ní ká ìgbà tó jíṣẹ́ náà sáà sílá sọ pé ká padà sí bí a ṣe wà tẹ́lẹ̀ yẹn ọwọ́ náà gbọ́dọ̀ padà sáyà padà but àwọn afáà tó fẹsẹ̀ múlẹ̀ jù ní wípé pípadà tí wọ́n ní kọ́ padà wọ́n ní kí gbogbo oríkèé padà sí bó ṣe wà tẹ́lẹ̀ ni kì í ṣe pé ká gba rùkú ká fi ṣe express lọ sí sùjádà kí oríkèéríkèé yẹn bọ́ padà sí bó ṣe wà. Ibn Mas'ud radiyallahu anhu bó ṣe wà nínú Musannaf Abdurrazzaq ńgbà tó dìde kó lórí rùkú ọ̀dà wọlé a rí ẹ̀rí yẹn níṣe sí sàbẹ̀ ní tú fún wa bá a ṣe ṣe àwọn afáwọn tí wọ́n sọ yìí pé a kà wọ́n mọ́yà ihtihad ni wọ́n ṣe bí wọ́n bá rọ́ǹgì gan wọ́n gbalada ṣùgbọ́n táwọn bá rí ẹ̀rí kò tẹ̀lé tí wọ́n ṣe ẹ̀rí látẹ̀lé ọlọ́wà ọlọ́mọba sanwó afáwọn lẹ́sàn náà náà. lórí sujud ọwọ́ wa gbọ́dọ̀ flat yọ point sí kíbla ìmọ̀ yóò wà ní déédéé èjìká wa tàbí láàrin tàbí níbi etí wa tí orí wọ́n fi wà láàrin ọwọ́ náà a dẹ̀ gbọ́dọ̀ gbọ́ lọ sókè a gbọ́dọ̀ dáwọ́ délẹ̀ òjíṣẹ́ náà sàrà ní ká má ṣe bí ajá. فاهم؟ نعم وكن صلاة الله kéèyàn náà dáwọ́ lẹ̀ torí tó bá ń kírun ní jòkó ọ̀dà ó kì í jòkó ni kò dẹ̀ sí àìsàn tó le tó kéèyàn má gbọ́ nǹkan yìí tí nínú àwọn wa sọ bá mi sọ pé rárá bàtọ́ pé súnà lọ sọ yìí á ọmọ yẹn na a gbọ́dọ̀ yà pàṣẹ ìmáàmù yẹn anyway tó bá kí dáadáa tó kí sásìkò yóò gbalada àwọn náà gbalada tó bá sì kí á gbalada òun ó ru lóde yẹn lóde yẹn á rú dáadáa ẹ ẹ tó máa sọ yìí orí pé ìmáàmù ṣe bákan ó wà dẹ́yẹ sí mọ́ṣáláṣí mọ́dẹ̀yẹ sí mọ́ṣáláṣí àìdẹ́yẹ sí mọ́ṣáláṣí a máa sọ o. ama correct ama ṣe gbogbo ẹ̀ òkè sì ń fi káwá bẹ́ẹ̀ sí ní ìlàsí. torí ikhtilaf shar nǹkan máa ya pa ẹ nínú mọ́ṣáláṣí ká máa gángọ̀ aburú ni na lana akbar akbar minka sinna yaani tafadhal haka sa'atala ana atayina mike mike mike نعم ó ti kú. Naam. sọ́wádé ẹjọ́ ní ọ̀rọ̀ ẹlẹ́gbẹ́dẹ́ ni. ok ok ẹ̀yin náà mú nọ́mbà bi ọ̀nbọ̀ wa kàn yín wá wọlé ẹ ọmọ wa kàn ṣé lórí irun ni wọ́n fẹ́ sọ̀rọ̀ yìí ok lórí irun lòun irun torí ìdí tá a fi fààyè lẹ̀ kí tó ń wá lórí irun báyìí torí bí irun ṣe pàtàkì tó òpó ẹ̀sìn lẹ́yìn ìgbàgbọ́ kò sí ti ń bomi wọ́n ìgbàgbọ́ kí ìgbàgbọ́ lè bá a kó lè bá a dúró dáadáa bí irun hmm. náà ló dẹ̀ fi jẹ́ yí pé gbogbo condition ti yàn wà yìí wà òjì làárọ̀ kálífàjárì tó yọ kí ló ṣe kìámù lẹ́yìn ọ̀kì àlùfàjárì yọ tán ọ̀kì mu kí ló kì wákàtí àlùfàjárì àlùfàjárì ti yọ ọ̀ràn yẹn àṣùbà ọ̀kì kí wọn àṣùbà tán oòrùn wá yọ kí ló kì ọ̀kì dùhà dùhà ti bẹ̀rẹ̀ oòrùn ti fẹ́ yẹ kú látàrí ọ̀kì mu òjíṣẹ́ náà sọ́lá máa múra ká mẹ́rin wá yí kíbi zoo ó nítorí pé lẹ́kùn sánmà ti fẹ́ ṣí ilẹ̀ òun dẹ̀ fẹ́ kí ó ṣí ilẹ̀ báwọn lórí sùjádà fún kíni fún gbígbàdúrà kí ló tún sọ ó ní ráká mẹ́rin kátókì zoo ráká mẹ́rin lẹ́yìn zoo ẹni tó bá dún ní mọ̀ ọlọ́run ó ṣe ara rẹ̀ léèwọ̀ fún ná kátókì asiri ni máa múra mẹ́rin wá ó ní rahimallahu mro sọlá kọ́bìlà asiri arba'a kí ìkẹ́ ọlọ́run ọba máa bá ẹrú tó kíráká mẹ́rin lẹ́yìn kótó kí asiri tọ́ba kí asiri tán ọmọ múraká méjì wá tọ́ba ipa ní mi wàrà wéré ni òkè ṣe pé kéèyàn wá dílé rẹ̀ kí oòrùn fẹ́ ẹ wọlé o tọ́ba kí mọ́gírìbì tán àmà yóò múná fúláwà tọ́ba kí ṣáà ìtàn náà bẹ́ẹ̀ bọ́ba wọ mọ́sídìí yóò bam bam bam bam bam in fact tí nǹkan bá ń dà láàmú tó máa ń ṣe jù ní kíni ó máa ń kírun ó fi jẹ́ pé irun ó pàtàkì gan ó fi jẹ́ pé question tó ń jáwọ́ jáwọ́ jáwọ́ yẹn la fi tolerate náà làwọn la fi dìde wípé ká ṣe àwọn àlàyé kọ̀ọ̀kan ó lè bá yé wa kéékèèké kọ́lọ̀njọ́ yé wa kéékèèké náà. ọmọ ìyá ni òun kírun lẹ́yìn ìmọ̀ọ́mọ̀ ọ̀dọ̀ àwọn mọ́sáàsì wọn wọ́n ṣe mí ń bàrẹ̀ wọ́n ti wá gbìyànjú láti sálẹ̀. kò ṣe mímbà ó ṣe mihrab nínú mihrab yóò ṣe pèpele eléyìí ni mímbà mímbà òjíṣẹ́ lásán àṣàlám right lọ́wọ́ ìpele mẹ́ta ni tàbá rántí gbàtó bọ́ sí ìpele ìtàkọ́kọ́ ó ní àmì ó dó èkejì ó ní àmì ó ṣe kẹta ó ní àmì kí ni wọ́n béèrè wọ́n ní ààrí kó o ṣerú nǹkan báyìí rí kí ló ṣẹlẹ̀ ó dẹ̀ ṣàlàyé ó ní Jibril aleyhisselam ọlọ́run ọba ara wa ọlọ́run ọba ní kó máa ṣàdúà kó jìṣẹ́ náà aleyhisselam máa ṣe àmì ẹgbẹ́ nǹkan yẹn le Jibril ń ṣe àdúà òjíṣẹ́ náà aleyhisselam ṣe àmì ẹgbẹ́ àdúà yẹn ẹnikẹ́ni tó bá bá àwọn òbí méjèèjì láyé tí ò wá ṣe pẹ́pẹ́ ń fúrú sí wọn kó tara wọn rálìjẹ́ náwọ̀ ah! orí burúkú jẹ́ tiẹ̀ sọ́hánàlá a ní ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà wa ó máa ń gbìyànjú yẹn gan sáwọn òbí rẹ̀ pàápàá jùlọ màmá rẹ̀ màmá ẹ̀ ṣe mùsùlùmí ṣùgbọ́n màmá àgbẹ̀ bà síyàn níbi tí ò tí ò rọrùn tó bá dàrọ a ní ó ta òkú ìṣẹṣẹ brother dem àwọn pé yóò dẹ kí máa kọ́kọ́ gbé wọn lọ kó tó wá sí halkọ mọ́tí wọ seventy kọ́lọ̀ wọn wọ láàdúrà òjíṣẹ́ ńlá sàlámù yìí kọ́ jẹ́ kí màmá náà dára wa kọ́ má pẹ́ kọ́ má jù kó ṣe ní kọ́ ya kọ́ màmá tó lọ. gbogbo gbala máa ń màmá gbogbo àwọn halkot tí wọ́n máa ń ṣe ìmọ̀ gbọ́dọ̀ àwọn kẹsẹ̀ yẹ lè sìn àwọn típíkà àwọn ìyá lókè yẹn ṣùgbọ́n ọba adẹ́dá ò tí ì gbé sí i ó ṣe kí ni kọ́ gba kálímà ó ṣẹlẹ̀ sí àbúrò rẹ̀ rẹ̀ dẹ́lọ́ mama rẹ̀ náà ó ti ṣe kínní ṣùgbọ́n kí ló ṣe kò já kàmùnà àdúà ń ya ń kọ́ kí ló ṣẹlẹ̀ ọgbà ni ọlọ́run yẹ kílẹ̀ náà ọgbà kíákíá kọlọ̀ àfọkàn ṣoṣo lọ́wọ́ ẹ ọmọ ń egbò ọkàn fún ọmọ wa yẹn gbogbo gbà kọ́ba wo dáadáa níyàn tètè yìí lóun máa ń fún bẹ́ẹ̀ni. oníbẹ̀ tí máa ń mú o kò tí ì gbọ́ yé débẹ̀. bẹ́ẹ̀ na oníbẹ̀ tí wọ́n bá ti òun síwájú. bẹ́ẹ̀ òun òun fẹ́ òun sáfúwájú ló máa ń lò ń tún. bẹ́ẹ̀ so oní kíni gbìyànjú tó lè tún bá ìmáàmù sọ àbí sọ fáwọn jàmá ohun tí ìmáàmù dẹ̀ sọ fáwọn jàmá náà jàmá ń gbọ́. yóò máa ṣègbìyànjú rẹ̀ náà ni ọdọ àwọn afa kan sọ yìí pé tí ó ju ṣíbrì lọ kí ló bí tá a fi sọ pé kò yé ṣara rẹ̀ Eh, hadith méjì ló wá tó fẹ́ rí bákan kílà hadith àkọ́kọ́ òní pé òjíṣẹ́ náà sàásìlà ń kírun lórí mímbàrí rẹ̀ ó dúró báyìí yóò lọ rùkú lórí rẹ̀ ṣùgbọ́n tó bá fẹ́ sùjádà yóò padà wá yóò fẹ̀yìn rẹ̀ wá yóò wá sùjádà sí kínní bàtọ́ wa kí tán ó ní mo kí báyìí ni kẹ́ ẹ lè bá a rí bí mò ń ṣe ń kírun kí ẹ lè bá a fi irun mi ṣe àríkọ́ṣe bẹ́ẹ̀ ṣe kírun ṣe àmọ̀ pé tó bá wà ní pépele yóò wọ́n rí dáadáa ìyẹn dúró báyìí. èkejì ni wípé ọ̀kan nínú àwọn sábẹ́ òjíṣẹ́ náà sallallahu alaihi ó ń kírun níbi tó ga ju tàwọn máàmú mi lọ sábẹ́ kejì wá faṣọ rẹ̀ lẹ́yìn wọ́n wá ń fa wa ó dẹ̀ tẹ̀lé bàtà wa kírun tó ní ọ̀ràn tí pé wọ́n máa ń kọ́ kínní fún wa ni ká dúró níbi tó ga ju tàwọn tá à ń ṣáájú fún lọ ó ní ó rí i pé mo tẹ̀lé ọ ni nígbà mo rántí tó ti yé báyìí nìsín torí ó wòye pé ah sábẹ́ yìí ò ní go to that extent bí ibà ṣe pé ẹ̀rí tó rí látọ̀dọ̀ òjíṣẹ́ náà sàásìlẹ̀ ni bẹ́ẹ̀sì lórí eléyìí ṣé n ká kírun níbi tó ga ṣé n ta kọ́ ni àbójé wọ̀. ṣẹ́kìnà Al-Albani ní èèwọ̀ ni rahim ọlọ́run tàwa kì í sàwọn nìkan àwọn afáà pọ̀ bẹ́ẹ̀ wọ́n ní tó fi ń fà á tó fi ń tẹ̀lé àwọn afáà mi sọ yìí pé ah masalan la'an sójìṣẹ́ lásán àṣìláà ti sọ yìí pé ẹ má fọwọ́ kan obìnrin báyìí o kọ́ wá gbóbìnrin olóbìnrin sọpọ́sùn torí pé haramu ni wípé pójìṣẹ́ láti ẹ̀ kírun lórí mímbẹ̀rì yẹn ó túmọ̀ sí paálé kinu tí ì bá ṣe halal òjìṣẹ́ ńlá ò ní fi ṣe example sáà ń gbọ́ dáadáa wípé but kò yẹ bẹ́ẹ̀ lórí tí sàbẹ̀ ìsọ yìí kò yẹ kí a kí níbi tó bá ga sókè kò tí ẹ kí nǹkan yẹn ó sínú mọ́sáàsì kò sí lára rẹ̀ wíwà ń bẹ̀ gan rẹ̀ bídíà ni so ti yé báyìí nísìn but àwọn afa kan sọ wípé tí o bá ju ṣíbìrì lọ ọwọ́ kan tí ó fi jẹ́ wípé àwọn ìmáàmù mi wọ́n fi máa rí múfúmẹ́ǹtì ìmáàmù ó lọ sí rúkú ó lọ sí sùjádà wọ́n rí pé ó ti forí kan sùjádà náà sílẹ̀ náà káwọn tó tẹ̀lé wípé kò ní abùkù sẹ́wọ̀n pé gbogbo eléyìí ọ̀rọ̀ ni ṣùgbọ́n kíkìlá sọ fẹ́ẹ́dà tẹ̀nazàtún fi ṣe é tẹ́ ẹ bá ti ń di pé ẹ dá sí pilẹ̀ ẹ̀kọ́ ti wá lórí rẹ̀ ó dẹ̀ wá nígbẹ̀yìn ni ó ṣáájú ń tá a rí lákòókò òun ó lè jẹ́ pé lẹ́yìn demonstration òjíṣẹ́ náà sàn islam ti kọ̀ so ti yé báyìí nísìn but kò sí àfáà tó sọ pé bàrún jẹ́ òfin jẹ́ àní tìtorí sọ pé àní kírun masjid but ààyè máa sọ tablaziz gan ààyè ń sọ mo sọ fọ́ọ̀rọ̀ ẹ̀mí mo ní wá nǹkan méjì mo fẹ́ ká sọ nísìn ó ní kí n ta kọ́kọ́ mo ní ìtàn pé bàbá fẹ́ fàyàmára mo ní àmú mímbàrí tó jẹ́ standard abdulaziz yìí tí ó fi jẹ́ pé gbogbo ayé ọmọ ìpè yes mímbàrí wọn fi ṣàríkọ̀tì àgbèsè apọ̀ ọ̀tún tí ó nípele mẹ́ta torí ètí ń bẹ lọ́hùn sáwọn pé kí ìpele mẹ́ta ni nà mo ní ọ̀rẹ́ mi ó ní nà gbogbo mọ́sáàsì tó lọ Saudi ni o Pakistan ni o ìgbẹ́ gbogbo tó lọ ṣé wò ó rí pèpele kan ó ní rárá ọ̀n bọ̀ mo ní bẹ́ẹ̀ ní délẹ̀ nà mo ní kò yé sara rẹ̀ èmi ò wá wú kínní yìí o toríjọ́ tọ́ ọba dé tọ́ ọba gbọ́ pé mo ti wú kó o fi ó ní torí ọba fún mi sòrò á sè alhamdulilah àti ń ṣe kọ́sìtìn rẹ̀ pẹ̀lú ògbọ́nọ́ọ̀bà kó fi eleven because n tó fi pàtàkì ni wípé ìmáàmù mi tọba ó sọ pé ṣé wọ ẹ̀yin nímọ̀ tó àwọn àfáà ti ń bẹ lábúlàzíz bí ìbá ṣe pé bọ́rọ̀ ṣe dà nísìn ṣe àwọn pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ nípìnlẹ̀ abdulaziz standard ni fún gbogbo gbogbo west aha but kádàrà fi dúró kọ́lọ́wọ́n bá bá a dá padà kó dájú ti tẹ́lẹ̀ lọ aha but yíyọ kò sí lára rẹ̀ kí mọ́ńdà rẹ̀ kí wọ́n kí wọ́n mọ ní rọ́ọ̀bù sókè kì í sára rẹ̀ sọ̀rọ̀ tẹ́ ẹ máa bá sọ náà ẹ máa bá sọ ẹ tún máa kún fún àdúrà fún pẹpẹtẹ ẹ ẹ àwọn pé tí ibi táwọn ti ń ṣe halkọ tẹ́lẹ̀ náà pẹ̀lú àdúrà pẹ̀lú ṣìgínà ló dijọ́ kan ìmáàmù lọ́kàn ti di lójijì ẹjẹ́ ayọ̀ kí ni kú ń bẹ jàre ẹ̀dẹ̀ yọ kú ń bẹ òun náà sì wẹ̀ nísìn ó tún sì ti kiri yó à ń bẹ ọba adẹ́dà kọ́ bá a dá òun náà padà. Now, kọ́dẹ̀ yà wáyé náà yà padà sí bú náà wáyé kọ́ni sálà tó la gbalẹ̀ gbalẹ̀ má wẹ̀ sàn. salaam aleykum wa rahmatulah aláwọ̀ kọ́ ni pé lẹ́yìn aspi kẹ́bẹ̀ ṣe sọ́ọ́sì tí màá ní ṣe ń gbọ́ ṣé a lè ṣe ìnáwó fi lẹ́yìn. a lè ṣe ọ̀nà àfìlù bọ̀dù kó jíjẹ́ lẹ́sẹ̀ ó ní látúnṣọ́lù bá dàlà aspi illa wa shamsu murtafi'a ẹ má kírun lẹ́yìn asiri o àyàfi tí oòrùn bá ṣì wà clear dáadáa àsìkò tí wọ́n kọ̀ fún wa sí pé ká má yan náfìlà lẹ́yìn asiri ó ní ìgbà tí oòrùn bá ń wọ̀ tó rẹ̀ dòdòdò yẹn bó ṣe jẹ́ wípé àsìkò tí wọ́n kọ̀ fún wa wípé a lè kírun lẹ́yìn àsùbà náà nìyẹn oòrùn ṣẹ̀fẹ̀ máa wọ̀ bàbá yìí òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní tẹ́tìlú min qarni shaytan ó ń jáde bọ̀ ni lára ìwo àṣepọ̀ so àwọn àsìkò tí wọ́n kọ̀ fún wa pé ká kírun bí kò tó bá rí ọ̀kan nínú àwọn sàábé kírun àṣùbà tán ó dẹ̀ dìde ó mú náfìlà nígbà tó kí tán òjíṣẹ́ náà sàn ní ìwọlélẹ̀ ó ní mi tí ìkíraka àtàlùfẹ́jì ni ó ní mò ń san òjíṣẹ́ náà sàn sílámù ọ̀dẹ̀ kò lè dákẹ́ lórí tí ò bá tọ́ sallallahu alayhi wa sallam ṣùgbọ́n gangan gba tí ò kí rákàtà fajiri ó jẹ́ kó òun ó jáde náà kó tó wá kí tó ń túmọ̀ sí pé kí ni ká jẹ́ kó jáde náà ká tó kí ló dáa jù but ó wà permissible pa lè kí lẹ́yìn àṣùbà immediately ṣó ti yé báyìí àpà méjèèjì pọ̀ aha so that is it. ìjọba kan wá kára ìbéèrè lẹ́kẹ̀jì ni pé ní sí ọkọlọ́run ṣàánú wa ni. àmín kẹ́sì sí nìkan gbogbo gbà. ok ọkọlọ́run ṣàánú wa ni. tí ó bá jẹ́ pé ìmáàmù tó ń kírun fún wọn ó wá jẹ́ ìmáàmù tí ó ń yẹṣẹ́ wò. ó ń yẹṣẹ́ wò náà eh, tó ń kírun fún wọn. èèyàn wa mọ̀ àwọn tí wá kírun tó ń bọ̀ wọn ni à ìwọ́n ayé ni sọ́kùn gbà ìmáàmù yẹn máa ń yẹṣẹ́ wò. kí ni ṣé òwú kì í ṣe responsibility rẹ kọ́ máa wá àkídà ìmáàmù tó fẹ́ tẹkálò filẹlẹ hmm. tó bá ti kírun rẹ tán wàhálà tiẹ̀ nìyẹn bọ tó kó tó kírun tó bá mọ tó bá rí bomi tó bẹ́tà rẹ kó kírun bẹ ṣùgbọ́n tí o bá tó bá rí bomi wà á kí lẹ́yìn rẹ náà ni but ẹ ní dákẹ́ torí pé ọ̀kan méjì ni ó lè jẹ́ pé kó mà àìmọ̀síwẹ̀ ó ní ìpele ìpele látara pé kí ni a rí àfa wàláyé ó ní ìmọ̀gá ṣùgbọ́n bèlíìbù ẹ̀ ó ṣe àdìsí òjíṣẹ́ náà sàásìlám tu bóò ló ṣe ṣìtú instance ṣẹlẹ̀ láyé òjíṣẹ́ náà sàlá àbàsàlá èèyàn sín lórí ìrun ó ṣe hamdala alhamdulilayi hamdan kathiran tayyiban baraka fi kò burú súnà ni ṣòtì yé báyìí kì sàbẹ yìí Muawiya bin Hakam as-Sulami wọn ni yarhamakallah àwọn èèyàn wa ń fojú nà nínà pé àìsọ̀rọ̀ lórí ìrùn kọ̀dákẹ́ o èèyàn sín mo kí èwo wà lójú tẹ̀ ń fi nà lórí ìrùn. Hmm? bá ṣe sálámà tán báyìí òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣìlá ni tá ń sọ̀rọ̀ lórí ìrun <laughs> ó ní bí kílẹ̀ gbéhùn mi ni ṣùgbọ́n òun tiraka òun sọ pé òun ní ó wá mú ó mú ọ̀rọ̀ kan wá tá a yẹ ká ṣàkíyèsí ah! ó ní kò pariwo mọ́ mi kò bú mi kò sọ̀rọ̀ òdì sí mi yìí tí ìrẹ́yìn tó mọ̀ yà kọ́ bí ìwé yìí rí sọláàrọ̀ sọlá ọlọ́wà sọ pé sórí irun yìí ọba adẹ́dàlá ń bá sọ̀rọ̀ tá a bá ti wà wájú rẹ̀ nǹkan kan ọ̀tọ̀ ní ọ̀rọ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn àfi ká máa ṣàfọ̀mọ́ fún ká máa ké ká máa ṣe kí ó ṣe gbogbo àwọn àlàyé yìí torí bó ṣe tó kalẹ̀ fún mi yẹn wá mú mi ó mú mi béèrè àwọn nǹkan míì tí ń tí ń dà mí láàmú wípé ó ń sọ pé a máa ń muje a máa ń a máa ń fàlà a máa ń yẹsẹ́ a máa ń fi nǹkan fi yẹsẹ́ wò ó tún béèrè lọ́wọ́ rẹ̀ ó ní. òun fún ẹrú kan ẹrú dúdú òun fún un ní àwọn ẹran pé kọ́ máa bóun dà ó wá dé ńjọ́ kan ó ní kọ̀lọ̀kọ̀lọ̀ ti gbé ẹran òun jẹ ó ní gẹ́gẹ́ bí ọmọ ẹ̀dẹ́ ènìyàn inú inú bí òun òun bá kó gbájú fún un ó ṣubú but torí àánú ní tóun ṣe yìí bà òun nínú jẹ́ òun wá fẹ́ túlẹ̀ láti fi tánràn torí tá a bá fẹ́ tánràn ní kàtígórì ọ̀ràn títú ẹ ká sọmọdẹrú ọ wà nínú ètò mókè jù ká sọ ẹsàkùnlá ká sọ ẹrú dọmọ ọ wà nínú ètò mókè jù ṣé àwọn ìbéèrè tó béèrè ó ní ṣe dúdú náà tánràn ṣẹ́ni tó yéèyàn dúdú ṣóun náà níyì tó jẹ́ pé tá a bá túlẹ̀ àti òjíṣẹ́ lásìlá sọ pé a racism ò sínú Islam ọ̀rọ̀ ṣókí ni lọ́bẹ̀ oge kí ló sọ ó ní lọ́ọ́ pè wá practical ń gbọ́ pèdé ó ní ayinallah. subhanahu wa ta'ala níbo lọ́lọ́run wà náà ẹrú yìí ní fìsámà ó ń bẹ lókè ó lékè ọ̀la lórí àlàárà sí rẹ̀ tẹ́sí ńlá kan ó pàṣẹ ọ̀kan wà mà ní àná ta lè mi tí mo jókòó yìí ó ní rasulullah sallallahu alayhi wa sallam kí ló yìí ṣe lára sọ́nà sọ fún sàbẹ̀ yìí ó ní ètè kọ́ tu ilé ilé o fa innaha mu'mina olùgbàgbọ́ òdodo líle sallallahu alayhi wa sallam àlàyé pọ̀ lórí ọ̀rọ̀ yìí yẹn ni wípé kọ́lọ̀ ara kọ́lọ̀ ojú ìran ẹnìkan kìí sẹ́wọ̀n ní iṣu kí ni tí ó iṣu mọ̀tẹ́kìlì mọ̀tẹ́kìlì ntó di ọ̀kan nínú gbàgbọ́ àti tó ń ṣe níṣẹ́ lòjíṣẹ́ náà sallallahu alaihi wasallam sọ yìí pé man abta'a bihi amalu ẹni tí iṣẹ́ ọwọ́ rẹ̀ tó fà sẹ́yìn tí ò ṣiṣẹ́ rẹ̀ lẹ́mu lẹ́nu yusra bihi nasabu ìbíire rẹ̀ ò lè jẹ́ ó ní àmókè lọ́dọ̀ ọlọ́run ọba ó bí ọrẹ ìyẹn ṣe iṣu. ta ni ìran tó ìran wo ló dáa jù Quraish ara ẹnìkan ọmọ tí ni ọ̀sàbùrù ti ṣe àwa rí àfa kan nílùú náà dúdú ni ṣùgbọ́n ọlọ́nkẹ́ ọgbọ́ yìí ọmọ súnà ìmúlò nítorí náà. àti funfun àti dúdú àtọ́kùn wọ́n wá òní wọ́n listing sí ẹni funfun tó níran bíbí rẹ̀ wá pàdé rẹ̀ lójú ọ̀nà hamiyatu jahiliya wá gbé ó ní àbúrò rí dúdú yìí ó ní bẹ́ẹ̀ mo dúdú lóòótọ́ láwọ̀ ṣùgbọ́n torí pé mo gbà fún bàbá ńlá rẹ̀ ọkàn mi funfun iṣẹ́ mi funfun ntí fi wà lìjẹ́ náà nù má jẹ́ bíbí ire rẹ ọ̀tàn ọ́ o torí pẹ̀lú tó ń ṣe ọkàn rẹ dúdú iṣẹ́ ọwọ́ rẹ dúdú kò ní yé ogún lẹ̀ sí dáadáa o nítorí ṣe sábàbí tó fi tó fi fi ìṣekúṣe lẹ́nu. naam <clears throat> òjíṣẹ́ náà sàásìlà wa wọ́n á tún bí léèrè nípa ká máa fàlàwọ́ ó wá mú ìbára kan wá ṣé àmọ́ pé bó ṣe mú ọ̀rọ̀ bọ̀ àdìtú àdìtú náà ló mú bọ̀ ó ní ànábì kan wà tí ọlọ́run fi kẹ́ nínú àwọn mírèkù tọ́lọ́run fún un nìyẹn ànábì wo ni. Idris alamọ́hàjọ kọ́lẹ̀ ń dàgbà wípé ẹni tí tiẹ̀ tó bá lè rí ṣe bíi tànábì ṣó possible àmọ́. Ah, tọ́ba yìí pé nìkan mọ̀ tí ó rí ṣe bí ìdáná bí ẹ̀ta ni ó jẹ́ òjíṣẹ́ lọ́sọ̀rọ̀ àṣàlám gan fúnra rẹ̀ ó ní tọ́ba lè rí ṣe bí ìdáná bí yẹn ok method of correction wípé ńgbà tó jẹ́ pé kò ṣeé ṣe kò sí bá a ṣe lè rí ṣe o ẹ má ṣe but àwọn wọ̀nyẹn láàlá torí ìfẹ́ nu wọ́n ní à ìkẹ́ni tọ́lọ́hún fi kẹ́ ọmọ yìí táwọn máa fi ń woṣẹ́ kí wọ́n pe àkíyèsí rẹ̀ sí ẹni tó bá jẹ́ ẹni mímọ̀ kí wọ́n pa àkíyèsí irú ẹni báyìí sí kó fi lè túbá tó ara wọn kan tó yẹ pé wọ́n ké wọ́n ṣe ìgbà tá a ṣe bá wọn sọ̀rọ̀ pẹ̀lú àwọn ẹ̀rí ibi tí wọ́n rí tíra ni wọ́n fi ń hùwà tá a kó fún wọn alihamudulilayi wọ́n jáwọ́ kódà bí wọ́n bá ń ṣe wáàsí against rẹ̀ nísìn òní mọ̀ ìpá àwọn náà ṣèrú ẹ̀ so tọ́ba yẹ pé irú èèyàn báyìí kí wọ́n bá sọ̀rọ̀ kí wọ́n má dákẹ́ tọ́ba wò ó wípé ẹ ọ̀nà jíjẹ mímu ni òun gbẹ ìgbẹ́yàn kéèyàn máa sì dì àbísọ possible kí a sọ pé torí yí pé òun fẹ́ jíjẹ mímu kọ́ a máa ṣe jẹ haram torí ṣíṣe yìí máa fàbínú ọlọ́run ọba débi wípé irun tó kí ọlọ́run ò ní gbà kọ́dẹ́ gbọ́dọ̀ má kí i tó ti yé báyìí nìsín fógójì ọjọ́ ẹni tó lọ agbálagbègbà tó dẹ̀ gbanu tó sọ gbọ́ òjíṣẹ́ náà sàrọ̀ sílám ni ó ti ṣe kèfèrí tí ọba adẹ́dà sí ní tọ́ba fi ràn wò so a gbọ́dọ̀ ṣọ́ra fún gbogbo eléyìí but tí ẹ bá ba sọ tó ń bá lagidi tẹ ẹ bá rí ibòmí ẹ kì tẹ ẹ bá rí ibòmí ẹ kírun lẹ́yìn rẹ̀ òun ni ó ní wàhálà ẹ̀yìn rẹ̀ ní wàhálà ntì torí a rí nínú wúmọ̀ yìí ẹni tó jẹ́ pé ìmáàmù ni òun ló lórí subhanallah tó bá gbà pé tán àbí tó bá gbà dín ni ọba mu tí yóò tán ó ń kí àsùbà fún ọ ní alákà rẹ wàá wá tún ṣe tán ṣé mo fi kún fún wọn ní àwọn oníkòtí fi kún fún wa àwọn ò ní tẹ̀lé ìmáàmù ṣùgbọ́n ó lè ṣàlàyé ara rẹ lọ so gbogbo àwọn arúgbó nǹkan báwọn torí pé àfẹ́ kí àyàpá kí mọ́ṣáláṣí dà fọlọ́ wọn dà ayé ilé ìjọsìn wa náà. Assalamu alaikum. Wa alaikum salaam. Ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè àwọn táìmù olórí ìlú ló wà pàmísíbù kéèyàn máa rézì ọwọ́ àti àsìntẹ́yàn bá kábàrà ọwọ́ tá máa rézì. Ẹ̀rí tó tó fẹsẹ̀ rìn rẹ̀ jù ní pé inda kulli khafd wa rafd níbi gbogbo ògbé orí sókè àti ìlọsílẹ̀ torí pé jíṣẹ́ lásìlá àṣàlà ń sọ pé fún gbogbo òrèzì ọwọ́ yìí èèyàn gba ládàá mẹ́wàá ìka kọ̀ọ̀kan kọ̀ọ̀kan ládàá kọ̀ọ̀kan but mustahab ń tà fẹ́ ni àìṣe ò bàrún jẹ́ but àkọ́kọ́ ọ̀ràn yẹn ni ìyẹn fún takbiratul tilẹ̀ wọn. tó ti yẹ? Hmm. na wa alaikum salaam tala ọ̀ẹ́kan tí lọ rẹ̀ ìbéèrè mi ni pé téèyàn bá wọnú masjid tí fẹ́strò ti kún tó wá kó èèyàn nìkan ṣé èèyàn lè dá dúró kéèyàn kírun lẹ́yìn wọn àbí èèyàn máa fa èèyàn láti wájú sẹ́yìn. tó bá jẹ́ pé masjid tó jẹ́ pé wọ́n máa ń dúró dúró ọlá ni ẹnìkan ó dúró ní ẹnìkan ó dùn bẹ́ẹ̀ ààyè tí ń bẹ láàrin wọn gan ó tọ́ ọmọ ológbò gbà kọjá ọ̀ọ́ra bọ́ sáàrin wọn sùn wọn kì í mara wọn torí ní tó ṣe é gan súnà ní kó o fi kó o fi rírun kí ṣùgbọ́n gbogbo ẹ wọ́n bá jẹ́ pé àárín àwọn ọ̀dọ́ ni tàbáwọn alágbọ̀ọ́yé wàhálà fọdúláhì aléyìí eléyìí kẹ́ ọlọ́run bá lórí àwọn ọ̀dọ́ kọ́lọ́run bá kó máa ń ṣíwọ́ kẹ́ náà ibi mọ́ṣáláṣí tọ̀dọ̀ bá wà ló ti rí wípé wọ́n fẹsẹ̀ kẹsẹ̀ àṣejù náà fẹ́ wọ̀ wọ́n ó rí jọ ojúṣe ńlá sọ̀rọ̀ àlọ́ sọ́lá wọ́n máa ń polongo nǹkan kan tí wọ́n bá ń to sáfù aqimu sufufakum aqimu sufufakum aqimu sufufakum fawallahi latuqimanna sufufakum aw la yukhallifanna Allahu bayna qulubikum. To di wasu xalal ẹ di àlàfo ẹ má fi àlà kalẹ̀ ní àṣẹ bẹ́ẹ̀ ọkàn yóò máa yà láyé àti abáwò dáadáa ìkó ẹnu pọ̀ láàrin àwọn ọ̀dọ́ yàwọn àgbàlagbà lọ torí pé kí ni basic thing yìí tí wọn ò ṣe yìí wọ́n lè du ọ̀rọ̀ tí ò tọrọ yóò dẹ̀ di wàhálà láàrin tọ́yẹ́ pé àwọn ọ̀dọ́ àmọ́ pé ṣé iṣu lélẹ̀ ìṣá torí pé kí ni basic sunna yìí ó ti wà missing làwọn afáàmì sọ pé tá a bá padà sí drawing board gan yóò tún ti ń bẹ láàrin wa ṣe ju pé kásẹ̀ tó máa fò lọ sí ká máa wá ti ń bẹ ní àpò ṣòkòtò wa lọ sí ṣòkòtò lọ. so ìṣe yẹn ó pàtàkì ṣùgbọ́n ó ti di débi pé kò sí bó ṣe lè bó ṣe lè wọlé la yukallifullahu nafsan illa wus'aha kí òun níbi tó bá wà kó tẹ̀lé imam eléyìí ló wà rọ́ọ̀jì kọ́wọ́lù ní dẹ́lẹ̀ ọ̀dọ̀ wa náà wàá okay. ló ń wo bẹ́ẹ̀ ó ṣe ó súnmù sọ ní pẹ̀lú wọn. alaikum warahmatullahi wabarakatuh. Now, to, to, it is ọkọ rẹ̀ ń jẹ́ kíni ọkọ ọkọ adìláì obìnrin tí ọkọ rẹ̀ jáde láyé kí ni ọkọ kọ́ ṣe yóò ṣòpọ̀ kí ni duration yes now ó wá ń ṣiṣẹ́ ìjọba ìbéèrè àfáàní wípé kò dẹ̀ lọ́nà míì tí ó ti jẹun bó o ní ó ṣe fẹ́ ṣe bẹ́sì náà ni wípé ó sì kìpa mú ṣe kí wọ́n túlẹ̀ fún àsìkò yìí káwọn mùsùlùmí fight fún tóró fi hàn láwọn báyìí. ìyẹn láyé kí gbogbo mùsùlùmí ó ṣe. èkejì tíyàn ọba tí ìwà ṣe ṣe gbogbo ohun tó yẹ kó ṣe ní ìṣe ẹni tó wà nínú opó kò gbọdọ̀ lo cosmetics ìjáde yẹn kó má fi jẹ́ kọjá àbí iṣẹ́ nìkan kọ́ máa padà lé ìyẹn tí necessity bá demand fún ẹ. now torí ọ̀nà oúnjẹ rẹ̀ ní kò dẹ̀ sí ọ̀nà míì tó fẹ́ fi jẹun. number two now ṣé a lè pa bí àwọn ọ̀nà wá fi bí méjì mẹ́ta pọ̀. ṣàlàyé bó ti fẹ́ papọ̀. okay bí irú tabawo masjid sí. bẹ́ẹ̀ni tabẹsẹ tayyat masjid. tayyat masjid kì í ṣe náfìlà ọ̀ràn yẹn ni. Okay torí wípé òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam sọ wípé bó ṣe jẹ́ pé tá a bá wọlé ńlé a kọ́ ṣe kí ni ná a sàlámà sí sàlámà sí sí náfìlà ni ọ̀ràn yẹn ni tí o bá pàmì tiwa rákà méjì tá à ń ṣe yẹn à ń fi ń sálámà sọba adẹ́dà ni ṣé o ti yé báyìí ní sọ so àgbọ̀dọ̀ mọ rákà méjì yẹn ló fi jẹ́ wípé ńgbà tí òjíṣẹ́ náà sàlá sàlám ṣe khutba lọ tọkàn nínú àwọn sàbẹ̀ wọ masjid rẹ̀dàlá àná ojókòó kí òjíṣẹ́ náà sàlám ṣe ó ní dèdè múnáfúlà ara kà méjì wá ẹnikẹ́ni nínú ní tó bá wọ masjid tí màmú ṣe khutba lọ́wọ́ tí ò tí ì múnáfúlà wá kó múra kà méjì wá but kó ṣe ní ìwọ̀ntúnwọ̀nsì kọ́ mọ́ fàágùn. kó wá jẹ́ bí sunatu wudu àti. na. bóyá bíi sunnatu wudu. ok sunnatu wudu. tàbí àti salatu dọ́ha. salatu dọ́ha tọ́ba ṣe pírẹ́tì rẹ̀ wọlé ta. Eh. alikasiranda na na na na pọ́nrán yẹn ni o. àwọn gbà pé ọ̀ranyàn ni. bẹ́ẹ̀ni èèyàn sì gbọ́dọ̀ jókòó àti kéèyàn mú wa ṣùgbọ́n àwọn wa ń wò bá pé ààrin tó sọ wípé nítorí pé mo fẹ́ wọ mọ́ṣáláṣí yẹn mo gbọ́dọ̀ lọ ṣàlọ́lá nítorí mo fẹ́ kí. Hmm. náà wọ́n ní ah, pẹ̀lú bẹ́ẹ̀ ṣe mú wáyé sá <laughs> ọ̀ràn èèyàn ni ká sálámọ̀ ká tó wọlé onílé tó bá jẹ́ wípé mò ń béèrè ni o pé ṣé àlìwo bẹ́ẹ̀ ni o tó bá jẹ́ pé májẹ̀mú ni pé mo gbọ́dọ̀ sálámọ̀ fún nílé ṣé kò yẹ kó jẹ́ pé n tó ti mú mi tí mo fẹ́ wọlé onílé òun àfi kí n lọ ṣe tí ń fi. onígbé ẹ̀wọ̀ ní ọ̀kan nínú àwọn afáwa Imam Hasan eh, ti Abdulaziz n tó ń ṣe ní pé ọdún kan sọ fún mi má yà ẹsẹ̀ ṣe bẹ́ẹ̀ ó kọ́ sí òkè masjid ni pé ṣe ń píríǹtì ẹ̀ má láì lálùwàlà mo ní kì í sọ baálé la lọ sọ bẹ́ẹ̀ because abirin masa ẹni tó ṣe ilẹ̀ abirin fil masajid ẹni tó bá ń kọjá ń kọtọ́ kan kọjá so gbogbo oyún ni agbọ́dọ̀ wò mara but uh, láyò hafiz alẹ́ lóbodò ilẹ̀ mọ́mìnà ẹnìkan ìṣọ́ àlùbàlà àfọlùgbàgbọ́ òdòdó àwọn ọ̀rọ̀ fọ́ọ̀fọ́rọ̀ jómi tó ọ̀rọ̀ tó pọ̀ lórí rẹ̀ bọ́ni ti bẹ́tà náà ní tẹ̀tí tẹ̀tí sàn yìí kí ẹ̀ wà ní àlùbàlà ìlàkàlà xẹ bẹ́ẹ̀ni. kó ṣe lọ́tọ̀ọ̀tọ̀ náà kó ṣe lọ́tọ̀ọ̀tọ̀ kó ṣe lọ́tọ̀ọ̀tọ̀ àti pé ṣá a lè ṣe istikhara jẹyọ kan ṣá a lè ṣe jẹ kan lọ. àwọn àfáà méjèèjì ìyẹn ni pé a ṣe lákòókò àwò àtúntúnṣe àtúntúnṣe ṣá a lè ṣe jẹ́ kan lọ. ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn hadith wá lórí pé ká ṣe jẹ́ kan lọ wọn ò fẹsẹ̀ rinlẹ̀ ṣùgbọ́n ìṣesí kan mú fi rinlẹ̀ ni àwọn afá méjèèjì sheikh na alalbani àwọn abúna fìlà sheikh abdullahi bin abdulaziz bin baz wọn sọ yìí pé a lè ṣe jẹ́ kan lọ nínú sahih muslim bá nínú wa wípé wọ́n ń bọ̀ wá wó ká nígbẹ̀yìn ayé incident kan ṣẹlẹ̀ tí wọ́n mú wá ń bẹ̀ wọ́n ti jó káàbà nárì káàbà jóná ok àǹtọ́jú lórí nígbà náà wọ́n á ń béèrè ó ń síkì position àwọn àfa ṣé kò ń tún kọ́ àwọn kan ní kò fi ilẹ̀ bẹ́ẹ̀ wọ́n wá pé gbólóhùn kan tí tọ́ba jẹ́ lé yín lójó náà ṣe fi ilẹ̀ bẹ́ẹ̀ àbí tọ́ba tọ́ba fi jẹ́ pé tọ́ba jẹ́ lé yín lójó náà ẹ̀ tiẹ̀ ṣé tọ́ba adẹ́bẹ̀rẹ̀ nǹkan òun wá fi ilẹ̀ tọ́ èmi ó ṣe istikhara fúnjọ́ mẹ́ta èyí tọ́ba adẹ́dà tọ́ba tọ́ka mi sí ń bẹ̀ ṣé ẹ̀ka ṣoṣo ni ó ṣe ń jọ mẹ́ta yẹn láà ó ń ṣe repeatedly ni fúnjọ́ mẹ́ta àhírán ló wá sọ pé èmi ó tún Kaaba ṣe ló wá ṣe àwọn afáà méjèèjì yẹn sọ pé rahimahumullah rahimahumullah jami'an pé n tó fi mọ̀tábà nìyẹn ìyẹn ìṣe sí sàábé nìyẹn tí ìbá ṣe pé ó gbọ́ nínú ẹ̀kọ́ látọ̀dọ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi kò ní sọ yìí pé ń ṣe istikhara lẹ́ẹ̀mẹ́ta ní fún mẹ́ta ṣàmì pé ń ṣe ń tuntun ṣe ń tuntun ṣe ń tuntun ṣe ni àṣọ ló fi túmọ̀ sí pé a lè ṣe istikhara lórí nǹkan kan gan nǹkan kan ṣoṣo ni o jẹ mẹ́ta lọ yẹn ni pé ọkàn wò tí ìbalẹ̀ lé lórí àtúnwá ń túnṣe àtúnṣe àtúnṣe àtúnṣe ọ̀pá mi sì so tí nǹkan tá a bá fẹ́ ṣe istikhara lé lórí bá pọ̀ ká ṣe lọ́tọ̀ọ̀tọ̀. Ah, ẹgbẹ́ tèmi ni pé ìjẹ́ yẹn kí ni ìdájọ́ pé kéèyàn ò ní ìjọ pé mi náà dájọ́ tèmi sílẹ̀ ṣé Muslim wà ní Islam bí ò sí ní Islam. kò sí ní Islam Islam ò faramọ́ torí ìjọ tí ó ti wà fún wa tí gbogbo wa gbọ́dọ̀ mú lẹ́sìn ó ní ìjọ Islam tí ọba adẹ́dà kò tiẹ̀ fún kò fún wa ní chance gan láti sọ kàn òun ló tún sọ ọ̀sánmákùn muslim so gbogbo àwọn ọmọ ẹ̀yà wa nínú ẹ̀sìn tá a bá ti rí ká mọ̀ pé a ní ìwọ̀ wọ́n níwọ̀ lórí wa láti ṣe dáadáa sí wọn láti pọ́n wọn lé láti fún wọn ní ẹ̀tọ́ tí wọn ò bá tiẹ̀ fún àwa ká gba ẹ̀tọ́ wa lọ́dọ̀ ọba àdẹ́dà ká má torí wípé wọ́n ń ṣe bákan àwa náà ó fi san wọn lẹ́san islam ọgbà yìí pé ká máa dá ìjọ rẹ ìjọ islam yẹn ti tó naam pakistan tó naam naam. sàmú àlékún sà. wọ́n á ní ìjọ yẹn tí nǹkan tí wọ́n bá ń ṣe tí ò bá ti ta ko nǹkan tó lọ́n sọ fáànà bí sọ pé àwọn ò rí nǹkan kan níbi àlàyé ẹjọ́ mo fẹ́ fẹ́ bá ṣàlàyé statement yẹn a mú ọjọ́ kan láti sọ aburú àwọn ẹni jọ mọ̀tàn ajé kí n fọ́ ní instance wọ́n ní ṣèkì kan jáde láyé ah kílódé ṣé wọ́n ní ṣèkì wo wọ́n ní báyìí báyìí wọ́n ṣe bí ṣèkì táwọn ìyẹn gan fún ara rẹ̀ náà bí èyí bá ti ṣe níjọ gan aburú ni ọ gbọ́dọ̀ mú ṣèkì kan kọ́ wa sọ yìí pé gbogbo ohun tó bá sọ ni wọ́n máa tẹ̀lé láì wá ẹ̀ kílẹ̀ rí rẹ̀ kí ló ṣe lálàyé kí ló ṣe lálàyé torí tẹlòmíì ló lè mú àlàyé wa tí kùnà ju tiẹ̀ lọ́ngbà mi ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni gbogbo wa ẹ̀rí yẹn ni ká máa láì tẹ̀lé fẹ̀nu kí dẹ̀ lẹ̀ rí Allah subhanahu wa ta'ala pàṣẹ báyìí òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ṣàlàyé rẹ̀ báyìí àwọn sàbẹ̀ ntí wọ́n dúró lórí sí jù ní so ntí ká máa ṣe nìyẹn bọ̀dí pé. Hmm, ntí sheikh báyìí bá ti sọ nìkan náà la torí ń gbà mí ntí sheikh yẹn sọ ni correct lóòótọ́ but circumstances tó wà nù rẹ̀ nísìnyí another view yẹn ni ó kọ ọyọ yẹn pé àlàyé ó lè yàtọ̀ but orí principle kan ṣoṣo náà ni wọ́n jọ dúró sí ṣé ti yé báyìí nìsín so ka ẹ̀yẹn gbọ́dọ̀ fi ṣọ́ra but inshallah alkarim afẹ́ lójú nígbà míì láti fi ṣe pé ọ̀gọ̀rọ̀ àwọn tí wọ́n ń ṣe intisab ila da'wat salafiyya gan ìjọ tí wọ́n ti kúrò eh, ìṣesí ìjọ yẹn ó yìn dá wọn láàmú nínú da'wat salafiyya tó fi jẹ́ pé gbogbo yẹlẹyẹlẹ yẹn náà tó ti ń ó ti tí dẹ̀ yẹ kórìí sọ́yìn kan tó lọ́wọ́ kan sọ́yìn kan náà nípa nǹkan oṣù àwọn obìnrin. number five mo mọ̀ pé àwọn ní pọ̀ àwọn ní five ok ó gbé fún ọ kàrà akọ̀rọ̀mọ̀kọ̀wọ̀ náà. nípa nǹkan oṣù obìnrin. àlejò obìnrin. àlejò obìnrin bẹ́ẹ̀ náà ṣé tí ó bá parí ní sample kájọ pé bóyá five days ló fi ń ṣe. náà ó wá parí ní irú èní. bẹ́ẹ̀ bóyá ó parí sí mọ́gírúùpù time. bẹ́ẹ̀ ṣé ó máa kí ìsáyẹ̀ ni àbí mọ́gírúùpù àbí ó di àárọ̀ ọ̀la. ó parí sí mọ́gírúùpù time. yóò wẹ̀ yóò kí mọ́gírúùpù yẹn yóò dẹ̀ kí ìṣá. ẹ sọ fún mi ọkàn yẹn. question kejì. ó ní pé àlejò rẹ̀ jọ márùn-ún ni màá fi ń ṣe. ó wá parí sẹ́ni àsìkò àsìrì ti kọjá mọ́gírúùpù ló ti tó yìí yóò wẹ̀ yóò kí magrib yóò kí ṣá àbẹ ní tó dákú ẹni tí ó ní nǹkan fọwọ́ bà lọ́pọ̀lọ́ ẹni tó nǹkan fọwọ́ bà lọ́pọ̀lọ́ àsìkò tí ó níyẹn kò sí kò sí òfin kò sí wọ̀ lórí rẹ̀ kò sí taklif lórí rẹ̀ ìgbà tó tọ́lọ́wọ́n bá mú òye yẹn wá ìgbà tí bẹ̀rẹ̀ sí kí n bó ṣe jẹ́ pé ẹni tí ó bá gbàgbé tàbí ó sùn ìgbà tó jí síhun lásìkò òun rẹ̀ ṣe tó tó bá yẹ pé bọ́yá ó lo oògùn láti nǹkan bíi five ló ti sùn five bàárọ̀ ṣùgbọ́n pé àṣùbà ò tí wọn ò tí pẹ̀lú àṣùbà ìgbà tí ó tají sí magrib oòrùn ti wọ̀ àsìkò àṣùbà rẹ̀ ṣe tó ni zuru rẹ̀ ṣe tó ni asi rẹ̀ ṣe tó ni kìí ṣe pé ó ń san ó ti tó ó ṣe tó nítorí pé gbogbo ògbà àti tẹ́lẹ̀ yẹn kò sí tẹ́kílìf lórí rẹ̀ náà wà á kó santo ẹ wo. bóyá bóyá ọpọlọ orí ẹ kò ṣe now because nísìnyí ẹni tí ó sùn àbí tí ó gbàgbé ìgbà tó bẹ̀rẹ̀ yẹn ó máa kí gbogbo àwọn èrò tí tó ti kọjá. èyí tó fi yàtọ̀ ni wípé èyí tó ti kọjá yẹn kò ní kí i torí pé kò sí teclif lórí ẹ̀ èyí ṣẹ̀dẹ̀ yẹn yóò kì í ṣó ti yé bọ́n ó ṣẹlẹ̀ sọmọ ya kan ya ni ó ti fẹ́ já sọ́jà alhamdulilah ọ̀kan nínú àwọn ẹni rẹ ó pàdé rẹ̀ wọ́n ṣe gbàmú wọ́n ṣe rúkìá kí ló ń wá ṣe bí wọ́n ní àmọ́sàwọ̀rì kí ló ń ṣe bí wọ́n ní kó má wọrí wọ́n ní kí ló ṣẹlẹ̀ wọ́n ní kó má wọrí wọ́n ní kó náà máa ṣe tó àwọn gbọ́ngbà tó ti lè béèrè yẹn consciousness ti dé nìyẹn wọ́n ní kó náà máa ṣe àwọn àkàrà yẹn uh, with that alhamdulillah on normal kò sẹ́yìn sáà àkàrà kan lójú pé àwọn máa sọ̀rọ̀ àti yẹn náà kì í ṣe pé wọ́n special wa wọ́n wá di jákàjákàjáká kò sí ní dọ́kan slam níbi yẹn suratul fatiha fawati suratul baqara. Eh, ayatul kursi aya méjì lẹ́yìn rẹ̀ aya àkọ́kọ́ before ayatul kursi eh, um, before ayatul kursi àti aya méjì lẹ́yìn rẹ̀ aya àkọ́kọ́ before amana then amana délẹ̀ then fallahu khairu hafiza wa rahmu rahimi eh, kafiru ikhlas mawuzitan bó ṣe ń kanu ngbà tó fi kẹ̀kẹ́ta báyìí subhanallah gbogbo ẹ̀ balance balẹ̀ lẹ́yìn wọ́n wà máa súnmọ́ látọ̀ ọ̀dọ̀ àwọn sálàf ó kọ́mọ̀ láàrin àwọn sálàf ìyẹn gángan fún ara so alhamdulilayi ó dẹ̀ balance padà wọ́n dẹ̀ advice ẹ̀ pé dákun o máa ṣe regularly before the end of the week ibi tó ti ṣe olórin nǹkan ọ̀hún tó ń jáde lára o sọmọ ọmọ ẹ̀dẹ́ ènìyàn rárá ni tóun lè má ṣe mọ́ torí ó ti bíi bíi panadol. Eh ọ yàtọ̀ sí panadol torí ìbáàdà lélẹ̀ sọ̀rọ̀ pé erókè ìbáàdà ni tó o bá ti pátì yọ̀ọ̀mà nítorí o fi lé lọ àwọn jíìnì yẹn ni ó dẹ̀ ń rí ọ ní ọ̀nà tí wọ́n gbà rí wọn ọ gbà ilé ètò ti ṣòfò ṣé kí n tún padà ló fi máa ń jẹ́ pé subsequent attack ó máa ń burú ju tàkọ́kọ́ lọ torí pé àwọn tó ṣẹlẹ̀ sí wọ́n wọ́n relax wọn ò ní ṣe jìnnà opportunity nìjẹ́ bó ṣe léwu kó yẹ kó náà kúkú wá kó ń blow rẹ̀ kó ń ṣe it first. alẹ́lẹ́ stimrar ni èèyàn máa ṣe lọ ni èèyàn máa dún ní ma èèyàn máa dún ní ma èèyàn dún ma tó fi di pé masha allah tó fi gbogbo ó fi tó fi ṣètò kọ́lá ọba rẹ̀ kọ́mọ́jẹ wọn láàyè lọ́rọ̀ wa. na sáwọn ẹ̀ lórí ìtẹ̀sọ̀ pé téèyàn bá sùn pé tó bá jí ni àsìkò ohun tẹ̀ ẹ̀ṣẹ̀ tí wọ́n bá ní ẹni tẹ́ pẹ́ jọ ń gbé so tí wọ́n bá fẹ́ lọ sí mosque kó máa jí pé. bẹ́ẹ̀ni ọ̀ràn yẹn ni kò jí torí wọ́n sọ pé wọ́n wá sọ pé kí ló dé tí o ṣe ń disturb òun pé. no rárá táyì tóun bá jí yẹn lásìkò. rárá rárá ẹn tí ò lẹ́ni tí ó jí ni tí ó mà. <laughs> bí nísìnyí ni ẹni tó gbàgbé àsìkò tó rántí sí ni ni ó kírun rẹ̀ kán wá máa rán létí kó sọ pé kí ló dé tó ń fi rán mi létí <laughs> ó ti gbé gbági ó gbé parí eh, eh. náà bẹ́ẹ̀ masalan zoro ti kọjá zoro ti bẹ̀rẹ̀ nísìnyí láti nǹkan bíi subu subu kò ń ṣe kò sí lórí rẹ̀ torí subu ti kọjá ó ti kọjá yóò kí ọ̀ràn yẹn ni kó kí mọ́gìrì àti ṣáà torí ó ti wà ní condition tó fi lè kírun so yóò kàn wẹ̀ ni tó bá ti wẹ̀ yóò mú mọ́gìrì bù rẹ̀ wá yóò dẹ̀ mú ìṣá rẹ̀ wá ah, bẹ́ẹ̀ ni àìmọ̀kan ni àìmọ̀kan ni pé tí wọ́n bá ti wọ́n bá ti miss tẹ́wọ́ ayé pa wọn ò kúkú kí ṣubú ìtò holiday should continue fáwọn àlà káwọn ṣe bẹ́ẹ̀ <laughs> ló fi jẹ́ pé ọkùnrin yóò máa pòlíìsì wọn yóò máa wá ìmọ̀ rẹ̀ yóò máa ṣọ́ wọn ṣé kí nìyẹn ti dúró kí ló dé kí ló kàn á yín tó kàn mí pọ̀ torí pé kí ni ìwọ ni máa ń mú rẹ̀ wọlé amílẹ̀ ọlọ́run òbí wọlé rè ọ kọ́ ẹ̀ tí ń súnmọ́ra yín gbàǹgbà tẹ́ bá ti máa rí gbogbo àwọn òfin ó ti kọ́ ọ ṣàlàyé rẹ̀ gbogbo ló gbọ́ yé dé ibi tí wọ́n náà ṣe ní ìsìn kan bóyá ẹ ṣe wẹ gbogbo oríṣiríṣi ẹ gbọ́dọ̀ ẹ gbọ́dọ̀ mọ̀ ọ̀gọ̀rọ̀ wọn máa ń ṣe àìbìkítà lórí ọ̀rọ̀ ìmára kúrò nínú àlejò wọn ewu dẹ̀ wà fún wọn wọn pààrùn jẹ lọ rẹpẹtẹ omi gan èyí tó bá tún fẹ́ wá tún gbé parí mi kò tí ì tó máa kírun bọ̀ sí <laughs> ọmọ kírun yọ ká máa kírun sínú kọ́ndíṣàn yìí àwọn míì nínú wọn gan wọn fẹ́ sàrun ìgbà tí àlejò wọn fi dé ẹni ìyàwó Aisha fi sọ pé àrùrí àǹtí ṣé àwọn sẹ́kìtì haruru yìí nínú àwọn sẹ́kìtì tí wọ́n wọ náà ẹ̀ ní ẹ̀ torí ọba adéda ló sọ yìí pé ká yẹra fún irun nígbà tí a bá ń ṣe nǹkan oṣù. sọ́wọ́n kan tún lọ. alákùsọ̀ àti là. tí wọ́n bá jẹ́ landlord ládùúgbò àti landlord káwọn nílé ládùúgbò. kọ́lá ń ṣe landlord. àmín inshallah. <laughs> so that kí àwọn à ń ṣe eh, cda meeting kankan so that ọjọ́ ń pawápọ̀ àti mùsùlùmí àtàwọn kìrìyó so that wọ́n máa sọ pé eh, jẹ́ ká mú bóyá ẹ̀kan lé month ká máa ṣe àdúrà nkankan káwọn eh, kìrìyó kọ́kọ́ ṣe káwọn tó jẹ́ muslim náà tún wá ṣe nkankan so that ẹ bá wa ṣàlàyé àárín yẹn kó. àwọn mùsùlùmí náà sọ pé gbogbo ìgbà làwọn ń ṣe se kí yàn yẹra fún wọn. lọ́wọ́ kò sọ yíyára kọ́ ṣàlàyé ẹ ṣàlàyé fún ọ ni bọ̀dẹ̀ ẹ jẹ́ káwọn mùsùlùmí ẹgbẹ́ yín kọ́kọ́ gbọ́ yín ná pé gbogbo balẹ̀ǹsì ṣé kìí gbogbo balẹ̀ǹsì lẹ́yìn o bá a ṣọ́ wa bá a ṣàdúgbò wa bá a ṣọ́ nǹkan wa gangan sọkọ́ má di pé ẹ wá ṣùzọ́ ọjọ́ kan pàtó àdúrà lórí ìṣọ́ gbogbo gbàdé fún mùsùlùmí. ká bá wọn sọ tí wọn bá gbọ́ ńkọ́ tó ṣàlàyé kọ́ sá máa kóra jọ pọ̀ o kọ́ iṣẹ́ gbogbo ẹ̀ jáde ń sọ fún wọn tí wọ́n gbọ́. láti ṣe ń jẹ wọn. ẹ̀hẹ́n bí pé kọ́ sọ pé wọ́n ra bisikíìtì àbí ń gbà ní nǹkan kan pé àṣàfẹ́ ṣe ni. àwọn fẹ́ wọ́n lọ jẹ bisikíìtì yẹn wọ́n lọ jẹ bisikíìtì yẹn. Assalamu alaikum ya Sheikh. àwọn obìnrin wa aleykum salaam tó labọ káàtó. lórí iṣu àìdè lórí iṣu nǹkan àlejò àwọn obìnrin. kí ni days ṣó lè extent ẹ̀ ṣó lè yọ bí fifteen days. mẹ́ta ni nature obìnrin lórí àlejò alákọ̀ọ́kọ́ bẹ̀rẹ̀ ẹtì tó ti ń ṣe tìtẹ́lẹ̀ àtẹnitọ́jẹ́ wípé àsìkò tó máa ń ṣe tìtẹ́lẹ̀ wá di ṣégeṣége ẹni tó bá jẹ́ pé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ni ó gbọ́dọ̀ sọ bó ṣe máa ń ṣe é ẹlòmíì ò ní rí nǹkan kan tó bá ti tọwọ́ bomi ọwọ́ rẹ̀ ó pọ̀n nǹkan kan ò ní jáde lára rẹ̀ so ènìyàn kò ní láti wẹ̀ omi nínú àwọn alákọ̀ọ́bẹ̀rẹ̀ ẹ̀ẹ̀kan lóṣù mẹ́fà ni wọ́n ní kọ́ ọ a máa a ní àwọn ìyàwó àwọn búrọ́dà sọ pé ilé yìí ń ṣẹlẹ̀ sí. Now ẹlòmíì sì wẹ̀ ó lè jẹ́ pé jọ́ kan ṣoṣo àwọn kan wà tó jẹ́ pé wọ́n ó rí nǹkan oṣù kírun tó tó tí ìpa ti tó wọ́n yóò tún stop àwọn kan wà bẹ́ẹ̀ àwọn kan wà tó jẹ́ pé alẹ́ ni wọ́n máa fi rí kálífọ́jọ́ rẹ̀ tó yọ yóò tún stop àwọn kan wà bẹ́ẹ̀ olúkálùkù sọ táìmù nǹkan oṣù rẹ̀ but kì í kọjá fifteen days. tó bá ti wá ń súnmọ́ bó ṣe jẹ́ pé ẹ̀jẹ̀ ọmọ nǹkan kan náà ní méjèèjì kò gbọ́dọ̀ kọkọjá forty days. lẹ́yìn àwọn ọjọ́ yẹn wọ́n wẹ̀ lẹ́yìn ọjọ́ yẹn ó dúró kò dúró yóò wẹ̀ kì í ṣe òun nìkan ọjọ́ mẹ́ta mẹ́ta ló máa ń wá fún obìnrin ó wá di ètò yìí kò dúró ṣọ̀gbẹ́ nígbà tó ti wá fún ọjọ́ mẹ́ta mẹ́ta ó ti mọ nature bó ṣe rí kò wá dúró á wẹ̀ a máa kírun rẹ̀ lọ but a lọ wá oògùn torí àwọ̀dà kì í ṣe ṣetán lè máa fi ṣeré so that ó lè jẹ́ pé veins kan ló ti já and all that so àwọn doctors wọn á bá attend sí ó lè jẹ́ fibroid tó bá ń fibroid ni a tètè mójútó kó tó di kó tó take dimension tí o fẹ́. so tó bá yẹ kó ti ń ṣe seven days tẹ́lẹ̀ ó kọ́ dìde di pé eight days nine days ó sì continue ó ti wá di pé following month náà the same thing fifteen ó ti ń lọ ó ti wá fẹ́ máa gbẹ́nu lé pé fifteen fifteen days. rárá tó jẹ́ àlejò rẹ̀ yẹn ní a máa ń sọ pé àádà tó jẹ́ àládà rẹ̀ yẹn ni kò sọ tó bá ti ń kọjá yẹn kó wẹ̀ kó máa kó máa kí o. ok so tó bá ti ń súnmọ́ àsìkò tí ó fẹ́ dá yẹn pé bóyá bíi seven days ó ti ṣàkíyèsí pé bóyá seven seven days ni báwo lọ interval ọlọ́fin máa wò ó pé. wọ́n mà wọ́n mà ó lè jẹ́ gbígbẹ tó bá yẹ pé ó rí gbígbẹ kó tó máa rí fẹsífẹsí rárá kó wà kó máa kírun lọ fẹsífẹsí yẹn ṣe ṣùgbọ́n tí ò bá tí ì rí gbígbẹ tí fẹsífẹsí yẹn ń bọ̀ tó ń rí ara hangover rẹ̀ náà ni kó dó kó dá. ó ṣe kàn ẹni ládàkàn àjíb fọdà. Ah. mo fẹ́ kẹ́ ṣàlàyé nípa bí abiy bá ṣe máa ń ṣe question and answer segment yìí mo rí táwọn èèyàn kan kó wá sí pé kò tọ́ kí èèyàn fẹ́ béèrè question kó wá ti sálámọ̀ síwájú. ọ̀rọ̀ pọ̀ lórí rẹ̀ but eh, etí ọ̀gọ̀rọ̀ fẹ́ etí ó ẹ̀rí wà fún ká máa ṣe sálámà eh. na ìkejì ni lẹ́nu àwọn àlàyé tẹ ṣe ní títí irun pé tí irú àpẹẹrẹ tẹ ní ànábì ṣe ó ó kírun ní orí mímbà gbàtó fẹ́ wá ṣe sujud. láti fi kọ́ wọn. láti fi kọ́ wọn gbàtó fẹ́ wá ṣe sujud. pé ó wá padà wá sí sálẹ̀. ṣé èèyàn lè gbọ́yé pé sujud lànàbí kọ́ kéèyàn ṣe lórí mímbà ni. kò sí bó ṣe lè ṣe sujud nìyẹn lórí mímbà ni kò sí bó ṣe lè ṣe. ilé tó gbẹ̀yìn ni pé téèyàn bá jókòó sujud sáwí téèyàn bá fẹ́ padà sí òkè. Okay ṣe hmm. tẹ̀gbìrì tí a máa ṣe èyàn ṣe tẹ̀gbìrì láti fi ṣíra lórí sùjúdù padà sí sùjúdù sáwẹ́ sọ́rí dírísà tó lè sọ̀rọ̀. dírísà tó lè sọ̀rọ̀. tí o bá ṣe tẹ̀gbìrì tó máa ṣe ṣé o máa ṣe láti sùjúdù wá sórí ìjókòó ni. náà bó ṣe máa ń ṣe náà máa wà náà ni kí tẹ̀gbìrì ṣẹlẹ̀ kí ẹ̀ tó ṣiṣẹ́. Allahu akbar kọ́ wa ṣiṣẹ́ yìí jazakallahu khair. ilé eh, last one ni pé aya kan tó wà ní Quran tí ó ní eh, wala yahsabanna alladhina qatalu fi sabilillahi amwat bal ahya. la tahsabanna alladhina qutilu fi sabilillahi amwatan bal ahya inda rabbihim yurzaqun. mo ní ṣé àwọn ànábì Ọlọ́run ni aya yẹn bá wí ni àbí gbogbo yìí. ó bá àwọn tí wọ́n kú sójú ọ̀nà Ọlọ́run. jazakallahu khair. kọ́lá ń jẹ́ akú sójú rẹ̀. Allahumma amin asalaamualeykum sula. waaleykum salaam tala barakatu. ọmọ ìyá ló ń béèrè ìbéèrè kan pé àlìjọ́nà àti iná pé ṣọ́wọ́n yẹn ti wà ń bẹ̀ báyìí. ṣé ó ti wà báyìí ni kó béèrè torí àwọn èèyàn ìwà nù sàárè tàbí kan wà láfonífojì ìjọ gbèǹde ò tí ì jẹlẹ̀ ká ká kún fún olúkálukú ní àkáǹtì iṣẹ́ rẹ̀ tá a fi wà ń bẹ̀ so so ti yẹ báyìí nìsín torí bí ẹni tó fẹ́ kú bó bá ti ń pọ̀ kàkà kú báyìí yóò mọ èyí tó ń fẹ́ lọ nínú méjèèjì tẹ́mi bá ti dé gògóńgò wọ́n máa fi fìrí ibi tí ń lọ hàn án ah, lọ́ba alladhina qalu rabbuna Allah. ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نعم tọ́ba ti wá kú tán tí wọ́n gbé sínú sàárè tí wọ́n bí léèrè ìbéèrè tó dáhùn tá a lọ bá rẹ tó gbélé ayé sìn ẹni tó bá ṣe ṣírkù ní rí dáhùn dáadáa mọ́ wa kí lẹ́sìn tó gbélé ayé ṣe ẹni tó bá ṣe bídà kò ní ẹni tó bá ṣe nǹkan mí yàtọ̀ sí Islam kò ní rí ìdáhùn dáadáa mú wa kí ló rí sọ sí arákùnrin yẹn sallallahu alaihi wasallam ẹni tó bá ṣe bídíà ò ní kò ní rí ẹ̀rí gidi mú wa téèyàn bá ti yege yẹn wọ́n sọ pé kí wọ́n jẹ́ kí sàárè rẹ̀ ó gbòòrò kó jẹ́ ibi ìrọ̀rùn fún yóò wá máa rí fìrí ibi tí ó dé sí nínú ọgbà àlìjánà pé yóò fẹ́ dìde wọn ní rárá kò tí ì lè dìde oorun sùúrù sùúrù sùúrù dẹkùn kọ́lá má sàfàní oorun dẹkùn gbogbo àwọn tí wọ́n ti kú tí wọ́n wà nù sàárè wọ́n yìí ń sun oorun yẹn lọ́wọ́. hadith kan ló lóun kà. kí ló kà. ó ní pé àbí kan wá bá ṣáà musa sálà pé bàbá òun ń pé níbo ló wà. ní ó béèrè lẹ́ẹ̀mẹ́ta. ó ní ó wà nínú náà yìí pé yóò wọ náà ó ti sẹ́tù bẹ̀yìn kejì ní pé. ẹni tó kírun níbo lọ́wọ́ àjọ́nà tán. ìkejì question kejì ni pé n fẹ́ kẹ́ explain broadly lórí obìnrin tó wà nínú oyún àti tó ṣe bímọ tó dẹ̀ fẹ́ gbà sí àwọn. tó fẹ́ tó fẹ́ gba àwẹ̀. because mo gbọ́ lálẹ́ àná nínú program pé ó máa ó máa ṣe fídíà. bẹ́ẹ̀ ni. á dẹ̀ tún mú àwẹ̀ yẹn wá. Ah. so mo wà convinced lórí ọ̀rọ̀ ẹ̀ bọ̀ mo ti gbọ́ lẹ́kṣọ̀ tẹ̀yìn náà rí pé. lẹ́kṣọ̀ mi kọ́ sàbẹ̀ kan wà ní irun àjò pẹ̀lú òjíṣẹ́ náà sílá àlọ́fọ́lá òjíṣẹ́ náà ní súnmọ́bí jẹ́ àjẹun ó ní mò ń gbààwẹ̀ ó ní wá kí n ṣàlàyé fún ẹ. ó ní ọba adẹ́dàá ó ti mú ìdajì irun kúò fún arìnrìn àjò ìyẹn ni wípé zor as isha yóò kí ní kíni aka méjì méjì ó ní bẹ́ẹ̀ náà làwẹ̀ ìyẹn ni pé yóò fi kíni yóò fi àwẹ̀ lọ́lẹ̀ yóò fi lélẹ̀ tọba kú òníra tọba ti sẹ́tù létà yóò ṣe kíni yóò gbà padà ó wá fi kún ó ní aláboyún àti ẹni tó ń fọmọ lọ́yàn wọ́n fàwẹ̀ lélẹ̀ wọ́n bọ̀yàn bó ṣe sọ̀rọ̀ sóde báyìí nìsín kí wọ́n á ní lílo rẹ̀ sayidina abdullahi ibn umar ẹrúbìnrin rẹ̀ tó àná oyún òun náà bẹ̀rẹ̀ láti ó wà nínú àwọn tó jẹ́ pé ó lè gbà wẹ̀ but wọ́n yọ̀ǹda rẹ̀ fún so yé báyìí nìsín kí ló rí nítorí làdíìsì nítorí ni hadisi pé aláboyún àtẹnudínfọmọlọ́yàn kọ́fà àwẹ̀ lílẹ̀ kó bọ́yàn ìtúfẹsẹ̀ múlẹ̀ nọ̀rọ̀ yẹn kìí ṣe ó lè jẹ́ bẹ̀rẹ̀ oyún ni wàhálà òdìdé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe máa sọ ẹ̀yin doctors ó lè jẹ́ àárín rẹ̀ ó lè jẹ́ gbẹ̀yìn rẹ̀ kò síbi tí wàhálà òdìdé dé nínú ọ̀rọ̀ oyún òṣòyún tó bá ti dó lóyún ni kó fà wẹ́lẹ̀ kó bọ̀ yẹn bọ̀ pé tó bá wá bímọ tán kó tún wá san àwẹ̀ yẹn o àwọn àfáà kan máa ń sọ bẹ́ẹ̀ kì í sin tó tẹ̀lé rí náà. wọ́n ti sọ̀rọ̀ ṣáà kún lọ́kàn oníbèrè béèrè pé circumcision obìnrin. circumcision obìnrin. sọ̀rọ̀ àyàn ni àbí. bó ṣe jọ̀rọ̀ àyàn fọkùnrin circumcision ṣe jọ̀rọ̀ àyàn fọkùnrin náà ló ṣe jọ̀rọ̀ àyàn fọkùnrin náà. jazakumullahu khairan. a tún béèrè pé. àwọn uh, doctors ni wọ́n lè ṣe nílé tí circumcision ni ó jọra yàn o kì í ṣe female genital mutilation to avoid female genital mutilation ló fi jẹ́ pé ó necessary kan involve àwọn experts so kí wọ́n wá sọ pé United Nations tàbí ìjọba kan sọ yìí pé òun fagilé àsọjí ọ̀rọ̀ ni kìí ṣe because kìí ṣe ọ̀rọ̀ kìí sọ̀rọ̀ ah, kìí ṣe àwọn ẹni ẹ̀dẹ̀dà àsọjí ah, ọ̀rọ̀ ni. jazakumullahu khairan. Ah, oníbèrè tún béèrè pé wọ́n ní ẹnìkan ó jẹ́ níbọ̀ àwọn. náà àwọn jíà pẹ̀lú ẹ. náà I mean ó parọ́ máwọn. ó parọ́ máwọn so irọ́ tó pamọ́ wọ̀nyí gbogbo gbà táwọn bá ti rí náà nínú máa ń bí àwọn ó máa ń dàbí káwọn máa ṣépè fún ṣé wọ́n padà fọ́ra wọn máa lórí rẹ̀. a ah, máa ṣe kọ́ síbí mi wọn ṣàlàyé yẹn bẹ́ẹ̀. káforíjì torí anígbàgbé ni àwọn àwọn ìbáṣepọ̀ kankan bọ̀ kankan wà tó jẹ́ pé yẹn gbọ́dọ̀ sọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ rẹ̀ ta ni wọ́n kúrọ́ mọ́ jù. sallallahu alaihi wasallam. allah. الله أكبر قالوا بأنه له ولد لأن له ولد إيراني لقد جئت شيئا إدا تكاد السماوات يتفطرن وتنشق الأرض ويقر الجبال وتقر الجبال أن دعوا للرحمن ولدا gbogbo àwọn tí ọba adẹ́dà tó tó ṣe wọ́n wọ́n ní yá ayú alẹ́bi unzila alẹ́yẹ zikir iná kalama jùlọ. Hmm. yọrọ olótó yẹ wọn hmm. ló pé jù lẹ́dà wọn ní majnun ni kò sí olótó yẹ olùdórí ilẹ̀ kò ó tún tàdúrà fún àwọn ń fa àwọn ọmọ ara wọn tó dùn. so so ìbéèrè yẹn náà tún wá ní òkè ibi tí wọn tún bá wọn dé gan pé àwọn rò pé wọn máa ń fáwọn lómi ṣé káwọn máa gbomi lọ́wọ́ rẹ̀ mọ́. rárá kan kí a má bàa débẹ̀ kí a kó mọ́ra láti fi ṣe dáadáa sí i. next um, number. ẹ díyàn bá wò ó olóòótọ́ àwọn kan ní orí irú nǹkan báwọn wàdí kí a máa rántí wal-kaazimina al-ghayz wal-aafina 'ani an-naas wallahu yuhibbul muhsinin nasallallahu yaj'alana minal muhsinin. asalaamualeykum. salaam. ìbéèrè mi ó dá lórí sọláàtì. sọláàtì náà. ẹni tí kò rántí ẹni tí ò kírun um, tí ò kí magrib ó wá fẹ́ kí magrib lẹ́yìn ẹni tó ń kí iṣẹ́ ó kò kí magrib pẹ̀lú valid excuse naam iṣẹ́ ìwádìí. iṣẹ́ ìwádìí naam. ṣé ìbéèrè wa ni pé tó bá kí magrib ẹ̀ lẹ́yìn ẹ̀yìn ẹni tó ń kí iṣẹ́ rẹ̀. tó ẹ̀ náà. ṣé ó tọ́ kó sálámà kọ́bùlà kó tó di pé ìmáàmù yóò sálámà. ó lè ṣe bẹ́ẹ̀. àbí kó dúró kó má sálámù títí tí ó fi sálámù ìṣá ìwolo tí wọ́n fi túlẹ̀ tí wọ́n fi túlẹ̀ ìwolo tẹ́rì jù. kò ní rírà kò ní bá rírà kàkan ìṣá ìkìlá yóò tó bá sálámù yẹn sọ̀rọ̀ kó ti rí magrib kìíní jama yóò dẹ̀ rírà kàkan ìṣá iná kìíní jama yóò jẹ́ pé irun méjèèjì ó kìíní jama láyé àwọn afáàfin fẹ́ fi fèsì sáìdì yẹn ju the other one. ṣé kò wá yapa ìmọ̀ mi bẹ́ẹ̀ no ibi tí wọ́n ti yọ yẹn ni irun ogun. jazakumullahu khair. sọmọ pé irun ogun kì í ṣe gbogbo ẹ̀ lákìlẹ́yìn imam yóò kí a kì í ta ọba ṣe kínní olúkálùkù ọba tiẹ̀ lọ́yọ́ lọ parí yòó. Eh. títí ẹ̀ ti fa ẹ̀ eh. kama afára sheikh al-islam ibn taymiyyah àtàwọn náà asọ́lá àtàwọn subhanaka wa bihamdika. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك اللهم صل على محمد وعلى آل بيته وعلى آل بيته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته وعلى آل إبراهيم حميد مجيد